ìwádìí dára jù ọmọ rẹ̀ kù ní òpómúléró ṣùgbọ́n ìlú kan bẹ tí ó kú tí ó parẹ́ ráúráú láìsí ẹnikẹ́ni tí yóò dúró gẹ́gẹ́ bí òpómúléró fún un èyí ló mú ọmọdékùnrin yìí láti béèrè nípa ìlú tí òun àti bàbá rẹ̀ máa ń là kọjá láti roko atúnyagba amúyagba ìwé ṣubú ìgbọ́pọ̀pọ̀ adífá fún àti ìrẹsẹ̀ tí ń ṣàwòrán dòwò lówó ó ń ṣàárọ̀ àwọn ẹjọ̀wọ́ ẹ̀rọ mi àyàfi tẹ́kẹ́ ilé ò bá rólé mọ́ ó ń ṣàárọ̀ àwọn ẹjọ̀wọ́ ẹ̀rọ mi àyàfi tóbìnrin ò bá róṣọ mọ́ ó ń ṣàárọ̀ àwọn ẹjọ̀wọ́ ẹ̀rọ mi ríró lògùn olóró tọmọ ẹ̀ lẹ́yìn ìlú. àwọn kábíyèsí àlàdé láì aláràn ni o. àlà burúkú ni ah. fàtàdé àlà hmm? ọ̀rọ̀ bíi ti bò. bẹ́ẹ̀ni olóyè Ifá ní ká má finú jọba á finú jọba. iná wá jó ọba gbogbo ilé jẹ́ sọ wípé wọ́n ní ká má fi oòrùn jọba àti fún oòrùn jọba oòrùn wá jọba gbogbo ọ̀rọ̀ jẹ pátápátá òṣùpá olóyè ká fi jọba ìgbà tá a wá fi jọba tán ìlú wa túbà ó wá túṣẹ. bàbá olóyè tẹ́ ẹ bá fẹ́ gbókòó lórí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ fẹ́ mọ̀ tí fásọ gangan tó wà ní ọ̀rẹ́ ká máa ṣe ẹni kí kábíyèsí tó jókòó yìí kí wọ́n yẹra fún wa ìyá ńlá là owó làbọ̀rọ̀ ní kọ́ lọ́ọ́ yẹra. Ah, pátádé padà kò sí bójú ọ̀nà padà ní bá pọ̀ lórí ọ̀lẹ́ mo ti pẹ́ lórí yìí ikú kankan ò bá lẹ́rù mọ́ bọ́ba ti jẹ́ ni ẹ wí àlọ́ ò gbọ́dọ̀ bọ́mọ lẹ́rù kọ́ má lè rọ mo tún wá lọ́mọ tó lè ṣe lédè mi ikú bá ti yá bó bá ti rí báyìí gẹ́ẹ̀rẹ́ sunre tí fìlà bá ti ń kọjá pèpè ijó olúwa rẹ̀ ń dé bọ́bọ̀. kábíyèsí omi ojú arúgbó ti kán sílẹ̀ èjì ti jà ó ti dédìí òrìṣà olórí oṣó ṣé ẹ fẹ́ gbọ́ eku ò ní ké bí mọ́ ẹ wo bí bá bá wà láàṣẹ lẹ̀ ìlú yóò ní túbà túnṣe mú láìpẹ́ náà lọ ah, ah, ah, ìdí ajá kọ́lá níta kára oko à ń sọ ẹrùkọ bí eré ní ẹbí tí fáwílà wí pátá yìí. ti pé mi ò mọ tí mò ń ṣe mọ nídìí ifá tí wọ́n bí mi sí gbogbo eléyìí tí mò ń pè látàtàárọ̀ tí ò bá dọ́rọ̀ tí wọ́n bí sí di ifá orí àti yí sẹ́yìn eré lẹ pè. ẹkùn ifá ò ní balẹ̀ kó má yan wọn ẹbọ bẹ́ẹ̀ lọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má sọ ohun ètùtù n tó bá jẹ́ kókó ètùtù gangan ni ọ̀jẹ̀ agbọ́ ẹlẹ́rìí pé kéde òrìṣà atorí ẹni tí ò sunwọ̀n ṣe ìlú yìí ń dàrú lọ gẹ́gẹ́ bó ṣe fi hàn mí àtàwọn ìlú àti kábíyèsí wọn ò gbàgbọ́ o ni mo fẹ́ kó o tún fi hàn wá kedere ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mi ni mi ò rí bẹ́ẹ̀ dáadáa o ní. irin ló kú lamẹ́yìn irin gbẹ́kẹ̀ ẹ̀fọ̀n ló kú lájọ̀wọ́ rẹ̀ lọ para òrìṣà lọ́rẹ̀ ìlú adífá fún àràmì lórí ọ̀kín. Okay? tó ń ṣàwúròde ìdírò orí ọmọ sùnwọ̀n ojú ti bàbá lọ ọ̀pẹ la rí nígbó ike là ń sìn orí ọmọ sùnwọ̀n ojú ti bàbá lọ. dílódé fatadé sakata pẹ̀lú abáyé làgbà ṣètò wọ́n rọ̀ bá ti ń délé ń bá nǹkan mi bọ̀ ǹjẹ́ ìjọba wà lẹ́sọ̀ọ́. kábíyèsí ohun tí mo rí lákọ̀ọ́kọ́ ó ṣẹpẹrẹ tẹ́ ẹ̀ bá jẹ́ kí n tún fádà ní àbáwá nǹkan sí ohun tá a ṣe rí ń sìn ó burú gìtà kọ̀kọ́ lọ. kò sì sọ déèyàn lè fi ti gbọ́ tí ò bá jẹ́ pé bírú wa sínú sí àwọ̀ èmi àbá ti fẹ̀yìn rẹ̀ lọ irú fáyọ ìṣèfà tó mọ̀ kéékèèké àwọn ń dà ẹ wò ó kábíyèsí ohun tó tún yọ lójú ọ̀pọ̀ ọ̀fà yìí ifá ní ká ṣètò díndín ẹni fatadé èèyàn abẹ̀mí ni ẹ ní ṣubú dànù ẹ ní ṣorí burúkú. odindi èèyàn la máa wá àwa káṣọ sí lọ́rùn bíi ọba àkólẹ̀kẹ̀ sí lọ́rùn àkótọ̀wọ́ àkótẹ̀sí àfihàn kẹrẹ̀ sí lọ́wọ́ àṣẹ gẹ́gẹ́ bíi ọba àtàràlù àti àgbàlagbà àtọmọdé àtọkùnrin àtobìnrin títí kan kábíyèsí la máa kẹ́ lójú kẹ́ nínú àfisípò kábíyèsí orí adé gọ̀gàn a máa sìn lọ a máa sìn lọ a máa sìn lọ lórí ẹ̀sìn ènìyàn títí a máa fi ti wọ́ kòtò báyìí. Hmm. Ifá ẹ̀yìn tí bá wá fi hàn rẹ̀ ó lé ní àbálejò làálò. Ifá òpin lọ́tọ̀ọ̀tọ̀ kó ṣáà ti gé èèyàn tó dápé dáadáa ìbá àjọkùnrin ìbá àjọbìnrin kó ṣáà ti gé èèyàn kábíyèsí ifá ìtún sọ̀rọ̀ síwájú o ó ní tá a bá ti ṣe léyìí tán gangan gangan gangan ọjọ́ tá a bá ṣe tán báyìí tá a ti wọ kòtò ó ní ìlú yàtúbà òun ló máa tó túṣẹ o. ẹ̀yin olóyè ẹ wá lọ bá ń bá bọ rẹ ẹ pé mo ní ó bẹ̀rẹ̀ tó báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. àṣẹ ti gbọ́n ló wà mí. àṣẹ ti gbọ́n ló wà mí. ó ń ṣe ara ìlú ìyọ̀fún ẹgbẹ́ mi ọbẹ̀ tí ó ń ṣe wọn padà tó ń ṣe wọn ń ṣe wọn rẹ̀. nítorí ìdílé ló ń tọmọ ẹ lẹ́yìn. àṣẹ́gun látọ̀lá lọ ẹni mo ní wọ́n lọ aago kiri wípé kó lé ó gbélé ìṣèdè ó gbòde mo sì kí ẹ̀yà àwòrò ṣàṣà ẹ̀yin ògùn náà gbòǹgbò tí dájọ́ lẹ́nu ògùn mo kí yín o ẹ̀yin àwòrò tí dájọ́ ògùn ẹ bá ń wí fún bàbá wa ọba wípé mo lẹ́jọ́ àwọn ààrẹ ni o gbogbo tí ẹ bá sì ti ń dé láyé ní ìbáyìí olódùmarè ọmọ ọgbẹ́ òde ládìdí ọdún ẹ̀yin aráàlẹ̀ ẹ̀yin ọkàn tó ní orí ọmọ ọmọ ìṣẹ́ òkú olórí òṣòrè ọkọ mi akólùmọ́yìn mọ́ olórí òṣòrò bàbá mi jí láti fẹ̀yìn tòkè <laughs> wọn ló gbòdìdì ẹni àrìnà káyé ara ayé ló ti jẹ́ mẹ̀sọ́mẹ̀sọ́ bàbá mi olórí òṣòrò ṣeun o. tá a wà sí báyìí yá kò sí ohun tá ṣe o kó nílé ó ni o. Ah, ó nílé ó tí mo sì ní wọn ó tẹ̀lé alẹ́. ìgbà náà ṣòro jẹ ìgbà náà ṣòro jẹ. túmọ̀ sí pé kò sẹ́ni tí ọgbọ̀n kó rò fẹ́ gbòde rò fẹ́ gbọ̀nà. ẹ̀yin ìṣòro. àwọn jẹ. tọlọmọ kan ló ṣòro. kókó làwọn ṣojú. tọlọmọ kan ló ṣòro. kókó làwọn ṣojú. ìkìlọ̀ ń bẹ o ìkìlọ̀ wà o kò sí ẹnì kankan kò sí èèyàn kankan tó ṣe pàtàkì tóró ò lè gbé o. bẹ́ẹ̀ni. àdìsá ọba adéòtí kábíyèsí. kábíyèsí o. kódà tí kábíyèsí ọba adéòtí bá jáde ọ̀rọ̀ ó gbé. bẹ́ẹ̀ni. ṣé ẹ jẹ́ wọ́n mọ̀ wípé tewúrẹ́ wọn bá sọnù wọ́n lè wá. bẹ́ẹ̀ni. ẹ ti jẹ́ wọ́n mọ̀ wípé tágùtàn wọn bá sọnù wọ́n lè wá. bẹ́ẹ̀ni bọ́mọ wọn bá sọnù kí wọ́n mọ̀ wá o orí aláṣejù ń bẹ ń gbòòrò ẹ̀fún òní fún ẹ̀fún lọ́mọ alágogo dẹ̀ èdè òní dìwà o. àṣẹ. èdè lọ́mọ òjé. ọgọ́gọ́ ọ̀nà. lálákè sọ. wọ́n gbẹ̀bọ̀ kò ní ṣàì gbẹ̀bọ̀ olórí oṣó akọlù máyìnbọn bí ọ̀pá àmọ̀jẹ́ àkọ́kọ́ gbé níyàwó wọ́n ní kí ló dé ó lóun ọ̀jẹ̀ rán ìgbà sí i ó lóun ọ̀jẹ̀. wọ́n fojú kò so àdìrà mọ̀mọ́ dáwọn lóhùn o. kò sẹ́ni tí ọgbọ̀n kó lò fẹ́ gbòdò fẹ́ gbọ́. ògo sílé. wẹ̀wẹ̀ ẹ máa wẹ̀ wẹ̀wẹ̀ ẹ máa wẹ̀ wẹ̀wẹ̀ ẹ máa ṣó funfun òfófó ẹ máa ṣó funfun òfófó ẹ máa ṣó funfun òfófó ẹ máa ṣó ẹ má jalè mọ́ olè ẹ má jalè mọ́ olè ẹ má jalè mọ́ olè. ìjọ ọ̀rẹ́ mi lèmi ó fi sí. ìjọ ọ̀rẹ́ mi jàlá ń ìjọ ọ̀rẹ́ mi lèmi ó fi sí. ìjọ ọ̀rẹ́ mi jàlá ń ìjọ ọ̀rẹ́ mi lèmi ó fi sí. ìjọ ọ̀rẹ́ mi jàlá ń jòlè. ṣàkíyèsí pé látàárọ̀ tá a ti ń bọ̀ àmọ́ pàdé ẹnì kankan lọ́nà ìlú dá ẹ̀gbọ́n mi ṣé kò sí. èmi náà ń wò bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló dá paropáro yìí kò dẹ̀ rí báyìí kémi tó kúrò lábà wò jẹ́ a máa lọ. abọ̀rẹ̀ wa ni. ẹ wo fúnra ara abọ̀rẹ̀ ló ní ẹni tó lọ bá gbé ó dẹrọ rò kódà kó jẹ́ kábíyèsí ìlú wa. ìlú òní torí tèmi bàjẹ́ o. ọmọ ìlórí ṣe o tó ṣe. ẹ wá tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀ ẹ tó rẹ̀ a rẹ̀ ẹ tó rẹ̀ ẹ̀kọ́ rẹ̀. kì í gbórí ojú kápẹ̀tì odó a kì í gbórí ọlọ́pẹ̀tì ọlọ́ bódi lọ́la akọ̀la ẹnu ẹnu lẹsẹ̀ fi pàkúrò ojú ọ̀nà ẹnu ẹnu ẹnikẹ́ni tí bá ń pèrè bàbá mi níbi ìgbé rárá làrá ń ké wọlẹ̀ ìgbé irú àlá wa lélẹ́yìí n ò má gbọ́dọ̀ finá sórí òrùlé sùn. kú oge àṣàbí dákun bá wí fún baálé mi tó bá dé pé mo fẹ́ sáré dèlú wa mo fẹ́ rè yọjú sí bàbá mi. ṣé kò sí. kò sí nǹkan kan sábà jíṣẹ́ fún tó bá dé. mo jíṣẹ́. ó dàbọ̀. ó dàbọ̀ mọ́ pẹ́ o. ó dà. ọ̀rẹ́ mi dákun ìjọ́kíjọ́ tó o bá ti rájìun bá ń bẹ̀ ó bá ń fowó mi ránṣẹ́ sí mi torí èèyàn ń jẹ lẹ́dàá rẹ̀ làwọn èèyàn. bẹ́ẹ̀ yóò jíṣẹ́ fún un. ọ̀rẹ́ mi kò dókòó di. ọ̀sẹ̀ ọ̀sẹ̀. ìfẹ́ ìparí ẹ̀ bá ẹ kú oge o. ẹ káàbọ̀ bàbá àdìgún ẹ wá. ìyá àdìgún ó ní kí n jíṣẹ́ fún yín pé òun lọ sí ìlú àwọn òun lọ rèé yọjú sí bàbá òun níbẹ̀ sùúrù ni kámikàmí wo lọmọbìnrin hàn ní. abẹ́ẹ̀ ni níbi tójú ọjọ́ dé dúró yìí òru ni ò dọ̀hùn ṣé kò wá lè dúró rárá kí lọ́ọ̀ la ó mọ́ ni kí lọ́ọ̀ alẹ́ tó bẹ̀ tí ò lè dúró de. ìyá àdìgún mọ̀ jọ lójú ẹ ó dà ẹ ṣe. ó lé ìmọ̀ kágò o ó lé ìmùgágò ó lé ìmùgágò ajé sanwó bodè kó tó wọlé o olórí oṣó igi ńlá ti tó àrìnà táyé ara ti ń jẹ́ mẹ̀sọ̀mẹ̀sọ̀ gbégbó pàlẹ́ arójú ẹni òpèké tọ́ọ̀bèké lójú ọkọ mi ta ló lè pè ọ́ lẹ́nìkan olórí oṣó ntajà ọ̀jẹ̀ èṣù ni ó ṣe olórí oṣó ẹran rẹ tó gbà ìwọ náà ni kò mọ́lùwọ̀wọ̀ lúwà o olórí oṣó ó lé ìmọ̀kágò ó lé ìmọ̀kágò. ó lé mu kágò ajá ò sanwó bodè kó tó wọlé o olórí ojú igi láti fẹ̀yìn àrìnà táyé ará ayé ló ti ń jẹ́ mẹ̀sọ̀mẹ̀sọ̀ gbégbó òpàní arójú ẹni òpèké tọ́ọ̀bèké lójú ọkọ mi ta ló lè pè ọ́ lẹ́nìkan olórí ojú ń tájá ọ̀jẹ̀ èṣù ni ó ṣe olórí oṣó ẹran rẹ tó gbà ìwọ náà ni kò mólùwọ̀wọ̀lúwà o olórí oṣó. ibi tẹ́ran rẹ̀ bá wà kọ́ lọ ìwọ wà. ilẹ̀ o omi o. Oh, E não. kí ni wọ́n ń ṣẹlẹ̀ nínú lákòókò yìí. ẹwà ẹwà ọmọ rẹ ni mí o. ta ní bá bàrẹ̀ lẹ̀ tí o sọ fún o pé ọjọ́ tòun ni ọjọ́ ìwọ ni tí wọ́n fi fojú kòrò aláwùjọ o sọ pọ́nmọ rẹ̀ ní ọ́ lójú rẹ̀. àtọ́tẹ́ ni mí o ọmọ abọ́ rẹ̀. bóòlù ti sẹ́yìn. gbà lélẹ̀ ṣé abọ́ rẹ̀ ti bọ̀ àwa ṣe báyìí gbà mí kábíyèsí olúwa kò sí ṣíṣe kò sáìsí gbogbo igi tí sọ̀rọ̀ bá pa báyìí ó dà wá gbé ẹni tọ́rọ̀ bá ti gbé báyìí ó dẹran ìtutù mú bàbá. ẹ dákun ẹ gbà mí mọ́ra kí làbọ̀ rẹ̀ ń wà wí báyìí. èmi ni mo fẹ́ wí lẹ fẹ́ rí ibi fún ẹ wá nǹkan wíire o ó dídí ọmọ lápẹ́ àtọ́kẹ́ mọ̀ ni ah, ọ̀rọ̀ nǹkan àbá pàṣẹ ojúṣu èmi o ẹ dúná kí ni tó ń ṣẹlẹ̀ gan ṣé ṣé àtọ́kẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ jà ni. Ah, ah. ilẹ̀ ṣùgbọ́n adìẹ ń ta adìẹ dómo rẹ̀ ń bò látọ́kẹ́ àti ń bọ̀ lóru òru ọ̀gànjọ́. láàmì ibi tó bá wọn oníkàlùkù ló ti lè mọ bọ̀ àwọn àtọ́kẹ́ ìsọmọdé tí àtọ̀kẹ́ ti ń bọ̀ ẹ fi inú ilé òde ẹ wo bí tí mi ò sọ fún yín nìsín ni pé gbogbo àwọn olóró yín ni kẹ́ ẹ sọ fún ẹ jẹ́ kó mọ yín wọn wípé àìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀ kí wọ́n rí tú àtọ̀kẹ́ sílẹ̀ o kẹwọ́n kan ṣe sí mi àìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀ o ẹ̀ náà mọ̀ o. ẹlẹ́dàá ìyá mi ẹlẹ́dàá ìyá mi níbo lójú rẹ wà lẹ́dàá ìyá mi ojú rẹ dà àtọ̀kẹ́ ṣàfojúdi ni ká pè yín ní àbíké ńlá kí ló mú ọ tó ń forú rìn ìwọ ọkọ rẹ jà ní. mo lálà lè bá mi. alẹ́ mi lọ́lá sọ́wọ́n rìn rú. mo lálà pé àwọn ìṣòro olú ibẹ̀ orí ti di òòṣà olórí oṣó. ó túmọ̀ sí pé ikú mi lọ fẹ́ gbà kú o. bá mi àbájáde ìpàdé àwọn ìṣòro. kò sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìṣòro. àtìkù àtàdá ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọwọ́ èmi àtàndá àwòrò òòṣà ló wà. ayé mi bàjẹ́ mo ṣì rìn. mo ṣì rìn. tí a gbọ́ wípé lọ́wọ́ èmi àtàndá àwòrò èmi àwòrò atáyé ṣe gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí nígbà tí wàá bàjẹ́. mo fojú dẹ̀rí bọ́mọdé bá sì fojú dẹ̀rí ẹ̀rí ó gbé e àtọ́kẹ́ mo fojú kò ga wòkè àwòrò ṣáà jẹ́ kókè ọ̀ka ńláyà ẹ bá àwọn ìṣòro sọ̀rọ̀ kí wọ́n jọ kí wọ́n wo ti kú ìyá mi mọ́ ńlá. ó wá lóyún ọmọ mi àtọ̀kẹ́ ò aṣọ ọ̀bọ̀mọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn òhò wọjà. bá mi ọmọ kò sí lé ní mi ò gbọ́dọ̀ ṣe mí gbá mi mi bẹ́yìn náà lè sọ wípé bẹ́ẹ̀gùn bá gọmọ àwọn lẹ́sẹ̀ ẹsẹ̀ gbẹ̀yìn láti yọ. kò rí bẹ́ẹ̀ mọ́ àtọ̀kẹ́wò kò rí bẹ́ẹ̀ mọ́ ọba adéòtí ti pa àṣà àti òfin ilẹ̀ ìdá ó ní kò tọ́ kẹrù ó jìyà ọmọ ó ní tọ́mọ bá ṣẹ̀ dandan ni kó fojú winá òfin kí ọ̀rọ̀ yìí ti sùn lọ. bẹ́ẹ̀ tí mo bá pàṣẹ ọba dà tí mo pa òfin ìlú ìdá ṣáyé ò ti bàjẹ́ lórí mi. bẹ́ẹ̀ bí mo bá tọ́jú yín rọrùn ìbànújẹ́ ńlá ni ó jẹ́ fún yín. ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ẹkùn ọ̀rọ̀ ọ̀sán akọ́rin máa ń lè bọ́ ọ. ògùn lọ́dọ̀ ní ọ̀sùn mọ́ ní ọkọ̀ rẹ̀ kókó ọ̀dọ̀ ti rú mi níbi ní. ọ̀sùn ọ̀nà ọmọ tọ́lọ́ ọ̀sán ní mi olórí oṣù kí n mo ṣe fún yín ọmọ mi lè gbà á àtọ̀kẹ́ mi lè mú ọ̀rọ̀ tó yẹ ọmọ mi lè mú mo gbọ́ ọmọ mi yìí lè wájú mi. ó ti lè jọ́rọ̀ tó yẹ ọmọ mi. ó ti lè jọ́rọ̀ tó yẹ ọmọ mi. orí pípa lórí ọgbọ́n bìrìbẹ́ pìrìbẹ́ lómi ọkọ̀ dànù wọ́n wí wọ́n ní bẹ́ẹ̀ láyé ṣe ni ọ̀nà sọkùn wọ́n ti bá fún wọn fi lé ìjọba lóde ọ̀yọ́ ikú dúdú àmọ́ ọkọ̀ sùn dúdú ikú pupa àmọ́ ọkọ̀ sùn pupa èyí tí ọ̀bá rí kùn wá kùnlẹ̀ pàrọ̀ dòdòdò adífáfúntú ti sọ kewúrẹ́ adífáfá gbòògìsà ti sọ àgùntàn adífáfá àwùkọ ọ̀tàn gàlàjà dúdú ọkọ̀ àdúgbò funfun funfun ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí adífáfọ́jà tẹ́ẹ̀rí ọmọ ikúkú ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí bá bá wọ̀sán ní ọmọkùnrin ẹ̀yìn wọ̀ràn ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí. adáfọ́jà fẹ́rẹ́ ọmọ akẹ́mọ́ lóòlóò sápapùkẹ́. òrìṣà dákun rẹ̀ sárọ̀ bẹ́ẹ̀ ni òrìṣà parọ́ dákun rẹ̀ sábùkẹ́. ọmọ ojú wa ń sá kiri jọ kiri jọ ọmọ ojú wa ń sá kiri jọ kiri jọ wọn tó sàkè kó má fọ̀ sojo ẹni tí bá sojo kó má fọ̀ sàkè. ẹ̀yàwó. àwo oúnjẹ ẹ̀yìn ẹ̀sọ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn olùdókòwò ẹ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sọ́ ikú ìgbọ́dọ̀ gbìyànjú bẹ́ẹ̀ ni èrò ọ̀gbọ́dọ̀ rẹ tó wà nílé èdè onídìyàn ọmọ alábògbé rẹ. pé èyí ló mo rò mí ò bá kí èyí ló mo rò mí ò pọpọ ẹ èyí ló mo rò mí ò mò lóró kéwò mí ò mò lóró gbòde ẹ wò bí àtọkẹ́ ò gbọdọ̀ kú o sí àwọn aráàlú ayé wọn fẹ́ sọ èyí àtọmọ yìí lórí ogun ni ẹ gbọ́ mi dáadáa bọ́ bá jẹ́ tó ogun ni ẹ dáadáa ni bọ́ bá jẹ́ tó ogun ẹ fi lẹ̀ èmi àkànjá ní kíní kù ògbójúlò kù jọ máa jẹ́ kù ẹ fi mí lẹ̀ jẹ́ lọ síbi tí wọ́n ti ọmọ ìyá mi wọn kiri mú sọ̀rọ̀ ni. a rí gbọ́ búburú lẹ́nu aago rẹ̀ ni. yẹnà yẹnà mo dé mọ̀tá mèrò sí kí n má bàa rora mo ta kí n má bàa tara agbẹ̀dẹ ọ̀run mẹ́wọ̀ rè mẹ́wọ̀ rè nílé oríta mo roko roko kí n má bàa rora. kí ọmọ mi ọ̀wọ́n. Ah! ọba délé kọ ọba ń kí ìyá mi àbẹ̀ o. orí fún ìyá mi wípé mo rodò lọ pọn mi mo rodò lọ rèé fọṣọ àbọ̀ odò mi rèé o wọn bá tọkẹ́ mi mọ́ ó dìgbà ó dìgbà ní bá tó ń jọ ní àtọ̀kẹ́ ó dìgbà èèyàn bá tó ń jọ èèyàn. àtọ̀kẹ́ wọn bá mi kí ìyá rẹ̀ àpọ̀nkẹ́ bá dọ̀rùn àṣàǹtì. ẹ̀yin ìṣòro lẹ̀ níjọ́ ọ̀sán rọrùn mo porí ń ta mí o òkun ti wá kun tiẹ̀ báyìí mo ti ń rìn fẹsẹ̀ kan àwòrán ṣá. àbọ̀rẹ̀. apá kí là á so. àtàpá ní tẹrù kú mọ́lẹ̀. alápá ń hèé tó korí ẹ̀yìn. bẹ́ẹ̀ ni kòkòrò ó dìde. báwo ṣe ń pa. bẹ́ẹ̀ làwọn ń sìn àwòkọ eléyìí náà lórúkọ mi àti tàn bàbá mi ọ̀pá láṣẹ mo tó lórí oṣó fẹ́ gbà ká fi fún ẹjá bẹ̀rẹ̀ ètùtù. ọ̀gbẹ́rí láwọn tó ná wọ́n láwọn tí wọ́n ò tẹ́rọ̀ ooo àwọn lẹ́bọ̀rà tí ń gbémọ rẹ àwa náà ni ọgbẹ̀rì láwo tó ná o ó láwo tiwa ò tèrò o àwa lẹ́bọ̀rà tí ń pamọ́ jẹ àwa náà ni o. ọgbẹ̀rì láwo tó ná wọ́n láwo tiwa ò tèrò o àwa lẹ́bọ̀rà tí ń gbémọ rẹ àwa náà ni ọgbẹ̀rì láwo tó ná ó láwo tiwa ò tèrò o àwọn ẹ̀wọ̀n ní ìpamọ́jẹ àwa náà ní tó ná wọ́n láwọn tí wọ́n ò dẹ́rò àwa lè bọ̀ra tí ń gbẹmọ rẹ àwa náà ni. ọ̀sẹ̀ ìlà ò tó ná àwa lè bọ̀ra tí ń gbẹmọ rẹ àwa náà ni. ọ̀sẹ̀ ìlà ò tó olórí oṣó lẹ́nìkan olórí oṣó. ọjọ́ kẹrìndínlógún àádọ́jọ́jọ́ ariwo ayé pé o igi iná ti fẹ̀yìn òkè òpèké pàdánù ta ló lè polórí oṣó lẹ́nìkan olórí oṣó. tọ̀dà ṣe ṣíṣe náà ni. sáré bẹ́ẹ̀ gbẹ̀bọ kò ní ṣàì gbẹ̀bọ olórí oṣó akọlù máa yìnbọn bí ọ̀pá àmọ̀jẹ akọ́kọ́ gbé níyàwó wọn ní kí ló dé ó ọ̀jẹ̀ rán ìgbà sí i ó So, àrírá mọ̀mọ́ dá wọn lóhùn ó ṣe ògùn òsínlé ògùn onílé náà lọ́dẹ̀dẹ̀ mọ́ o agbádá iná ìyá ń bẹ níyẹ̀wò kò dá wọn lóhùn ó afẹ́fẹ́ lẹ́lẹ́ àdìsá ọmọ olóró wọ̀ mu olówú fi nǹkan aya rẹ̀ fòṣà mọ́re ní polú òròkò rẹ̀ san ìjẹ́ fẹ́sìmìrì àdìsá fọmọ rẹ̀ tún pilẹ̀ ṣe àrẹ́bẹ́dùn nílẹ̀ o. àwọn òrìṣà olórí ọṣọ akọni mọyìnbẹ igi láti bẹyìn tòkè àwọn ọmọ rẹ dé o amúgbèsè lọ́wọ́ olórí ọṣọ ọkọ mi akọni mọyìnbẹ olórí ọṣọ bàbá mi igi láti bẹyìn tòkè ètùtù rẹ la mú wá fún o dákúndábọ̀ kan gbà náà wà àtọ́kẹ́ ọmọ èmi àṣàdá mo fi fún ọ̀ṣà náà ní o kẹgbà náà ni ọ̀rọ̀ ọdọ yìí ọmọ èmi ọ̀rọ̀ sáwẹ̀ mo fi fún ọ̀ṣà náà ní ẹgbà náà ni ó ní ara rẹ̀ o iṣẹ́ ara rẹ̀ o àtẹ̀jẹ́ ara rẹ̀ ẹgbà tí ní o èyí aláṣẹ kù ẹgbà náà wà kílù ayé rán lójú kílù ráàyè káwọn olùdé bí káwọn àgọ́ tọwọ́ ìyàbọ̀ sùn. àpákẹ́ ẹ̀mí ẹ̀mí àtàdá mo rí fún ìṣàkóso ọgbà ọ̀rọ̀ ọdọ yọ ẹ̀mí ọ̀rọ̀ sáwẹ̀ mo rí fún ìṣàkóso ọgbà ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀tọ̀ kẹ́rẹ́ iṣẹ́ wa sábà tọ́tí sábà àwọn àti ìlànà ìfọ̀ àti àti tìǹbù rẹ̀ fi ti ọmọ nílé. àrògbé ti dẹgbẹ́nẹ́ jẹ́ kókó tó rí ọ̀bà kàtẹ́gẹ̀ ní jẹ́rẹ̀dì ẹ̀sẹ̀ dọ̀dọ̀gún ọ̀làwọ̀ ojú ojú bọ̀. ọ̀yẹ́ wọlé bàbá náà ni ó. ẹ fi ẹ bá dà ẹ bá lè di ọ̀run ayọ̀ bá ti ń rojú o ìgbà bá ti ń túbà. ìwúlẹ̀ bá ti bọ̀ ayé ti bọ̀. ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ó parọ́ ìka òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ni. Ah! àwọn aráàlú ayé ló burú o ẹ̀hún aníkìníkùn ṣé bá ṣe máa wá wòrì. ní àkànjẹ aníkìníkùn ọkùnrin tó kúrú bí ikú wọn àrò. àwọn rọrùn gan ni àròrò àròró ni. òpòlù ayéró mọ̀ wọ́n ràn ró wọ́n fi ìlú ayéró làkàlàkà èmi nìkan wọ́n dagboru wọ́n dọ̀dọ̀rù. òótọ́ ni wọ́n jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ lẹ́nu rẹ̀. nígbà táwa wíta ìtọ́ ni pé ọmọ babalájẹ kan ní ọkọ àfẹ́sọ́nà rẹ̀ babalájé fúnra rẹ̀ fún olè gbóǹdì káwa bá ti ń sọ̀rọ̀ ni wọ́n mọ̀ pé mi ju ìyàwó nínú ìlú yìí pọ̀ mo jogún owó lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ni bàbá mi lówó lóògùn èmi fúnra mi sì tún gbajúmọ̀ wá gbọ́ tuntun ìtọ́ ọ̀tí ìgbọ̀ ni òbí kìíní téèyàn fi ń sọ ọmọkùnrin mi mo farabalẹ̀ èèyàn ń bí tọ́ dáa ni díẹ̀ báyìí ló kù kó tó tẹ̀sìn. òótọ́ <laughs> ọmọ sọ báyé tán lọ́mọ babalájé kan ká dá fún babalájé fúnra rẹ̀. mo sì ń sọ yìí wọ́n sì ń wọ ìrìn àti ohun tó sọ wọ́n jà olóòrùn babalájé. Anike ni agídí inú ìrìn agídí ìrìn ìgbọ́n òwò ẹni rí ń bẹ̀rù ká tó wá ẹni rí kò sunkún ọ̀dọ́ èmi tó jẹ́ pé bó bá gbá mi létí ọ̀tún pẹ̀lú ìpínlẹ̀ wọ́n fi kọ́ tòsí sí mi síbi ilé ọlọ́run náà ti gbà. wọ́n ti bọ́lá mọ́tò mi nínú ọjọ́ ọgbọ́ ó sọ mi di ìgbà ìsọ̀rọ̀ sí rẹ tọkàn mọ́ sọ̀rọ̀ sí ọkàn mi. mo ti mọ̀ pé òun lè gbọ́. àpò bá jẹ́ ìrìn wọn lè gbọ́ o. Ah! ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ọjọ́ obi bàbá mi mọ ìjọ àtọ̀ eré la ẹbẹ̀ sìn bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ ah. mo jogún páàlì òun ajídí lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ni. alágàmọ tó ń ṣe jáde ikú àwọn ewu ọdán tó ṣe jù bẹ́ẹ̀ ẹran ló fi jẹ ìbásàn kò bọ̀. ọ̀dà wo bíi bí wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ lórí tiẹ̀ wọn gbọ́ tó bá jẹ́ pé tí ó mú inú olólùfẹ́ mi dùn ni pé kí n mọ̀ ṣàgídí mi láti òní lọ́mọ sọ fún ọ mo ti wá wọ gbogbo èyí lọ. Ah, ọkọ mi. kò sí àyà mi. jẹ́wọ́ mi ò lò olówó tí mo retí mi rà. ọ̀dà. ẹ lọ. anékiní kan bóun ló ti ṣe ọmọ wo ló gbégbà tó fi di wípé ọmọ bá ń gbéra rẹ̀ wá bá ọ lábẹ́ ìdúró nǹkan. àìfọmọ rẹ̀ bọ̀rẹ̀ mọ̀ bọ́ọ̀lù àmọ́ àwọn aráàlú ayé ronú wípé àwọn ò ṣeun tẹ́nì kò ṣe rí wọ́n sì ti wá sí báyìí ó di dandan kó ju wọn rí mọ̀ fún ibi tí ń ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn rèé èmi aníkíníkùn. àmọ́ kíní kan rún lójú aníkíníkùn bó lọmọ ọba ti wá gbà fún kíákíá tó bọ́ wọn. wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọ kò yí náà hmm. ìwọ́rọ̀ kojú lásán lọmọ ọba òfin lanu orí rẹ̀ tó sọ fún mi wípé òun ò kọ ẹni tí òun fẹ́ fẹ́ tẹ́lẹ̀ òun ò kọ́ lẹ̀ olú mi lójú. àmì ah, kìíní ah. kù bàbá o irú lójú náà. ọ̀rẹ́ wa mo ṣe bọ́rọ̀ fẹ́ tí wọ́n bá ní kíní kì í sọ lẹ́ẹ̀kan kì í ṣàǹsọ̀ tán. tí wọ́n bá fi mọ dákú sí i. kó ló fi mọ dákú sí i. wò rárá rárá ẹ̀ sóko lẹ́ ń lọ. ó fẹ́ jọ bẹ́ẹ̀. ọyọ lẹ́nu mẹ́jọ ọyọ lẹ́nu torí níjẹta ẹ̀yin méjèèjì ẹ kọjá hàn yín àná bákan náà ẹ tún kọjá hàn yín ó tún á di lónìí àtúnrí yín papọ̀ ẹ tún kọjá ìyún ló jẹ́ abéèrè pé sóko lẹ́ ń lọ ẹ̀yin dákun ṣé ẹ̀gbọ́n rẹ ni àbí àbúrò rẹ. ẹ dákun èmi ló dé tí béèrè yín ti wá pọ̀ tó báyìí sí òsì. òsì kankan ìbéèrè ládé kan bí akànní àbèrè bẹ́ẹ̀ ti jẹ́ síra rẹ ni o sẹ́gbọ̀n rẹ ni o àbọ̀ àbúrò rẹ. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ọ̀rọ̀ yín ti yé mi dáadáa ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń wò yìí aya mi ni o abilékọ sì ni ó sì jẹ́ aya tí mo fẹ́ràn gidigidi. ìbámu délé rọrùn wọlé lọ fọ orí ọwọ́ ẹ bá mi ò wèrè náà fojú sí. àjọmọ̀ ń darí. kíyèsà àwọn òní mi ṣe ń yí bí fọwọ́. tàtà. ẹ kú ìjókòó bàbá. ó ga jù. ẹ̀mí tí ò mẹ́mu ẹ̀mí yẹpẹrẹ ni. bẹ́ẹ̀ ni o. oorun burúkú ìpọ̀jù. ó lágbára. Ah! nígbà tí pé ọlọ́nkàn dèdí sí òrùn lẹ́sìn lórí mi. bàbá àdìgbò. ah làkàrà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ayé àtọ̀run. Ah! Hmm. àwọn ẹlẹ́ran ìgbẹ́ rẹ̀ ò tí ì gbé wá. ṣé ń bẹ mu wá. rí táwa ń bá lọ sórí èèyàn tó bá sọ wípé ewu ò tẹrù ẹ̀yin ò kì í ṣe ṣe. bàbá àdìgbò ẹ kí á ní kí ni. orí ẹ wà kúrò sọjá ìnáwó ni kí n bá kí. ẹ má bínú. àgbà ni tọmọdé ni àbọ̀mọdé ló ń kágbà ìyẹn àkọ́kọ́ ẹ ń bá báyà lábà ló ń kíyàn ní àbẹ̀tí abálábà aníkíkọ́ anírun ni. Ah! olúwa mi wọ̀nyí dá o. olúwa mi abilékọ ni mo mọ dáadáa o. bàtà wàá jẹ abilékọ ńkọ́ jẹ ìyẹwò àwọn náà dá. èyí pé wa. abilékọ àti abilékọ. abilékọ bóòlù bàbá wa ló lè pè wá ẹni sùn wà lórí bàbá. Ah, kára lè o kára ó lè bàbá èmi náà rí i pé bó ti ń kọjá lọ ọ gbójú sókè ẹ ọ rí wa ní. ẹ̀yin wọ̀dọ̀ yín wọ̀dọ̀ yín ẹ wá bínú bàbá. a máa wà rí ọ. ìdí ní ohun tí mo fi ní wọ́n rè pé ọ wá wàá jókòó kó ọ náà bá ṣe fàájì. bẹ́ẹ̀ni ọ lè jókòó. bàbá wa ní kí ó yẹ kẹ́ ẹ̀ wọ́n pa abilékọ ni mí. ẹ kò sí kankan abilékọ náà mọ̀ ṣe fàájì. ó dà bàbá ẹ ọkọ mi ò lé nífẹ̀ẹ́ tí tó bá bá mi lórí àga yìí. kò ní dá fọkọ rẹ ẹ orí ọkọ rẹ ń burú irú àrífín wo mọ̀ kò yìí ṣé torí pé mo ti ń bọ́ fẹ́yìn mo wá bọ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ mo ní ọmọ ọ̀bọ̀ níyì lọ wá ń sọ wípé ìwọ ìlọ́kọ ilé búkọ kún wọn lọ́jọ́ sílé. ẹwà ẹwà ẹwà ẹwà àpọ́nlé lára ń fẹ́ mo ti fún yín lápọ́nlé tí yóò yẹ kẹ́ ẹ fún mi nítọ̀dọ̀ mi náà èmi lọ́kọ mi ṣe fún yín tẹ́ wá fọ̀pọ̀ rí ẹ̀ tó tó báyìí ṣé lẹ́nu ká àjókòó àjókòó lẹ́wọ́ fọ̀pọ̀ rí ọkọ mi tó báyìí kò báwọn o wọn fẹjọ́ olóhùn mọ lọ kóhùn lọ. mo kóhùn lọ. wọ́n ṣe la. ó ti ẹ̀ dá. rádaràda. èmi ló pòsè sí ma ẹ̀ẹ́dì ẹ̀lú lálùbọ̀lẹ̀ ẹ̀lú. ẹ̀yẹ̀rú ẹ̀yẹ̀rú ẹ̀rú pupa ẹ̀wá ẹ̀yẹ̀rú pupa ẹ̀wá. alọ́ba mi. àbáwá ayé mi. àwa ẹ̀yin ló ń bọ̀ ah. ẹ̀ má ẹ̀dú ẹ̀dú. ó yà lẹ́nu kẹ́mọ̀ pé ẹ̀lẹ́rú ẹ̀rú ni torí pé ẹ̀rú lẹ́wọ̀ orí yín ti kú ẹ dúró sẹ́yìn fẹ́ sin ọmọ ẹ̀dá ẹgbẹ́ yín ẹ fẹ́ sin kú ni ẹ débi tá ẹ débi ọ̀rọ̀ kan nù yín ẹ lọ kó mẹ́rin wá kó sáré lọ gọgọgọgọ bí ẹ dórí ìrè pé tílà káàrí ẹ tó tó dojúbò lẹ obìnrin tó ṣẹ ó tún ní ẹ tún lọ lù sẹ́yìn ọmọ pé kò dáa kọkùnrin ọmọ ìlú obìnrin ẹ tún lọ gọ ọ̀rọ̀ gọ bí aláìníṣẹ́ orí yìí ti kú ẹ dúró lẹ ṣe ẹ kàn ṣe ẹ kíni ṣé sẹ́rí ẹni tí abayẹ ká pọ́n lé tá a bá pọ́n wọn lé tí wọn bá ti pọ́nra wọn lé àbùkù ló kàn láti òní lọ́wọ́ gbọ́dọ̀ yọ ní ìmọ̀ wọn. ẹ ṣe o. ìjọba ti gbọ́ pé mo ń bọ̀ ní ìjọba tún wà. olúwa mi o. ǹjẹ́. irú èmi ni bàbá àgbàlagbà ń ṣe fún ọ tó lù tó ní kámọ yòókù rẹ ó tún lù. bàbá mi bàbá ń tẹjọ ọlá mi mọ́lẹ̀ mi. àbọ̀ òfin kókò òfin ìjà ìrẹ́wẹ̀ ni. àkànjẹ́ o ọlá èmi ló ní. ṣé wọn lọmọ rẹ ní ṣé wọn bàbá ló ṣà ṣé wọn lọ ní ọba. ọlá kí ló ní tọ̀ ń fẹ́ lá táyé bá tiẹ̀ wá di tó dà táyé di rúdurùdu tí ẹni ń fọn tọmọ rẹ̀ náà ń fọn. sọyẹ kó jẹ́ rú àsìkò yìí. àrùn àbúrò rẹ̀ ọ̀sọ́ ni. Ah. àtọ̀kẹ́ ọmọ mi ò rodo yín ìwàlẹ̀ òkú aráàlú ọ̀yọ́ abímbi esu esu tó fi gbogbo oko jẹ́. àkànjí o àkànjí o wọ́n jẹ́ ìsinú bí hí ọ torí bá tiẹ̀ wà á bọ́ ọ ṣe tó o dépò ìlọ́la ṣé pẹ̀lú rádaràda tó ń ṣe yìí pẹ̀lú àwọn wèrè asínwín tó ń kó kí i. o ò tí ì dépò àbọ̀ rẹ̀ ó ti láwọn ẹ̀ṣọ́ àwọn ẹ̀ṣọ́ rẹ̀ tún níbọn ẹ dákun láyé ńbọlọgún gbà bọ̀ rí tí gbogbo yín kọ́bọ̀ lọ. akànjí bí mo ṣe ń wù ọ́ yìí àwọn ọ̀rẹ́ rẹ tó ń gòkè wọn kẹ́kẹ́ bọ́ ọ nìmọ̀ kó ń kálukú gbalé bàbá rẹ lọ. tèmi. dóòbà tó. dóòbà tó. Yeah! Yeah! Yeah! Àkànjí o. Àkànjí o èmi mú bí ọ èmi ń bàbá rẹ Àkànjí má lè fọwọ́ rẹ mi pa ọ́rùn olórí tó ń rò ní mo ṣẹ̀ṣẹ̀ ṣòfò ọmọ ni. Ah! mo mọ̀ tí mo bí láyé mi. Ah èmi mo bí wọ yìí. tẹlẹdọ bá lè sàwọn òbí mi lọ́lọ́rọ̀ bí ti gbójú bọlọ ọ̀rẹ́ mi. bí bàbá mi bá jọba ládé bí bàbá tèmi èmi ló bá dá lára. sẹ́mi ah, mi mo tún ráyà yọ̀ọ̀kà wọ́n dán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àkọ́kọ́ n ó dá nìkan lọ́jà tí wọ́n mọ forúkọ rẹ̀ pè mí ẹ̀kejì ẹ̀wẹ̀ n ó dá nìkan nodò tí wọ́n mọ dáwọ̀ ẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀kẹta àbẹ̀wárì tó bá tásìkò mọ fún ayé àyọ̀ká fẹ́ mọ rí ilé ọkọ tí mo fẹ́ ní orí mi ò ní bí ti bò ó. ó ti mọ̀ pé bí èrè àbá tóbi tẹ́rin àtàpá ni ó tàyàn. dákun ó dẹ̀mẹ̀ ló tún sọ fún ọ pé kò já ní ọ̀rọ̀ ọkọ àfẹ́sọ́nà mi. àfẹ́sọ́nà. kí n pa wòye lẹ́kún. ó yà wọ́n mọ̀ ọ́. ayọ̀kọ́ mu náà bóde náà èmi. ayọ̀kà jáde. èmi ló ń pè wéré. Àyọ̀ká tí ò sí èmi ló dé. Àyọ̀ká tẹ́ mi pín pátápátá ni. Àyọ̀ká rí òfin mo bọ́ọ̀rẹ́ rẹ̀ làyọ̀ká. wọ́n á máa fi èèbù ara bú Aníkẹ́ níkùn nítorí ó lágídí ṣé wo ni ni ò tó wo ni ni àbí wòyàn ni ò tó wòyàn. àníkì oníkun ọmọ abọ rẹ kọ nù. kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ọmọ abọ rẹ kí n tiẹ̀. ọ̀rẹ́kùnrin mi bí ọkọ àfẹ́sọ́nà ọkọ àfẹ́sọ́nà. ṣé torí owó tí ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀? ó yí aworo ṣàṣà péré wọn ń jẹ́ ràn wọn. Mọ́júbọ́lá. ọmọ ọba nìwọ mo ebi kí inú ẹrú má bàa bàjẹ́ la ṣe ń dà wọ́n pọ̀ mọ́mọ́tọ́. ìyá mi ṣé wọ́n yẹ ká máa fòkúrò mú ni lájẹ ni. ṣé bíi ti dìgbò olúgi ń wá ni dá lóhùn wá Mọ́júbọ́lá má jẹ́ láì fi rẹ̀ o gbọ́ àbọ̀dà lóhùn láti wákàtí ìlọ mo fẹ́ kó o yọ gbogbo èrò ọmọ òun kúrò lọ́kàn rẹ̀ láti sìn lọ ni má jẹ́ tún gbọ́ ọmọ ogbó àbòdà ìta mo ní ìwọ́de. ayọ̀ ọ̀dà ni kò ní kò ni kò ń dó lórí mi ọ̀dẹ̀ òpó mi. agbádùn ní yàrá òjò bá ń pàǹpà mú káwa mi agbádùn ní yàrá. <laughs> ẹ ọmọ wípé sórí eré pàdéyàn bá ṣe ń mú ìdè ọmọ pé àwọn ọmọ téèyàn bá fi ń gbà inú ìdè bí ọmọbìnrin lẹ́gẹ́lẹ́gẹ́ bíi tiẹ̀ báyìí àmọ́ inú òun lọ dáa akọni lè nù bí akọni gidi ó <laughs> Adébọ́lá mi. Fọ́júbọ́lá Fọ́júbọ́lá Fọ́júbọ́lá aṣọ ọ̀tọ̀ ni ìyẹn yìí lọ wà tó lórí tí ń wọ́ káàkiri gbogbo ààfin sọ fún mi náà tó o bá tiẹ̀ wá ṣìranù rẹ tó o bá rìnrìn òsì ṣó ẹ kó jẹ́ àkànjì aníkìníkùn ó lé ọ lẹ́jà fúnra fàálì. kẹ́mi ó jáde gbárí ẹ̀. kájà fún ọ. ajá ló jẹ̀lú ẹnu náà wọ́n ní wíwọ ni ní òtó wọ́n ní àbí wíwọ yàn ní òtó wọ́n yàn ọmọ bá ń sọ̀rọ̀ èyí wá ń lẹ́nu wá ń gbẹ́ gbogbo sínú ọ̀rọ̀ tó wọ́n bá ń sọ. ó yà tọrọ ní pọ́lítì. sáàkì o. ìyànà ìjẹun sáàkì mọ́ bí wọ́n jẹ sórí àwọn eléyìí ọ̀rọ̀ máa di ẹ lásán lásán ni wọ́n wọ́n ò máa wo di àmì mi ìyá wọn mọ̀ màsá kò yí ọ àná mi. ẹ kí ló pè mí ó pè mí lánàá rẹ fún wẹ̀rẹ̀ yẹn. ìdí wa ah, ó ti ń pariwo látàárọ̀. ẹnu bá bá rẹ ò gbá láti péré lánàá bá kámẹ́ ìtì wàá sọ̀wọ́. ó tó ọgbọ́n mi àkànjí àkànjí aníkìlẹ́kùn ọgbọ́n mi dáadáa mo lẹ́nu bá bá rẹ ò gbá láti péré rẹ lánàá bá. ó tó àbá ọmọ ẹni tí bàbá mi ń ṣe ni. bàbá rẹ abọ́ rẹ ẹ̀yin ọmọ àtọ̀hún ni wá ẹ̀yin ọmọ ẹrú lásán lásán ẹ̀yin ẹ̀yin olùsìn iná kíran yìí ẹ ò níran àbẹ́ níran ni jábọ̀ mi o. wọ́n fẹ́ sọ ẹ̀ dáná ọba. a dá fún bàbá rẹ. àṣẹ. èmi èmi ọba ọba ó sọ ọ̀sọ́ba ó rọ́bà fi. wọ́n dọ̀ba báyọ̀ lọ́dọ̀ ẹ̀yin dọ̀ba ẹ̀yin dọ̀ba ẹ̀yin dọ̀ba ẹ̀yin dọ̀ba ìwọ dọ̀ba. iná ni ojú ọ àmọ̀ láyà o ìwọ láyà láyà débi pé olú ọmọ bá wá dáadáa fún ọ ìlú ọ̀nà ńgbà wà pa gbogbo ẹ̀ tó pátápátá ọ̀wọ́ wá ń ṣépè fún ọba pé ká dáa fún ọba wa orí adé. bàbá olóye èmi ò kú kábíyèsí mo tó láti bọ́ba òun ló bú bàbá mi kémi ló tún bú bàbá rẹ. ẹ gbọ́dọ̀ wèrè tí wèrè sọ jáde nígbò òru ẹnu níwọ̀n tó kì í sọmọ ọba tọmọ bá wà bú bàbá rẹ ṣé yẹ kí inú rẹ ọmọ dùn pé ọmọ bá tẹ̀ ń gbọ́ parí nígbà tó wà lánàá gbàgà ọwọ́ à ń bú bàbá tiẹ̀ padà sọ̀rọ̀ kí orí adé lọ bù mí ẹ ẹ kábíyèsí aládé o àwọn ọ̀tá sẹ́ pa ẹyin àbálà àmú wá kábíyèsí ní ọ̀fọ̀ balẹ̀ ẹ àbá ti bẹ̀rẹ̀ sí àkọ́kọ́ ọmọkùnrin àkọ́kọ́ rẹ̀ kọ́ yìí ìkejì sí kọ́ yìí kábíyèsí ẹsẹ̀ tọ́sẹ̀ yìí ẹsẹ̀ kú ni o ẹ jẹ́ wọn lọ pa. ẹ wo ẹ̀yin olóye ẹ bílẹ̀ ẹ ju ẹlẹ̀ ṣé ní onífà ọmọ abọ rẹ̀ ó ti dífá títí débi pé ó dífá gbèwúrẹ́ ó dífá títí débi pé ó dífá gbàgùntàn ṣé ẹ wá rí bá tí a ní kinní kù tó dí lọ́tẹ̀ yìí kìnìún ló béèrè fún a sì gbọ́dọ̀ fún lẹ́ran kàyéfì jẹ hmm. òun gangan fúnra rẹ̀ òun lẹ́ran kàyéfì ńgbà tí olórí kọ́ńtà kọ́ńtà yìí tó wò sùnsùnsùn tó kì ọmọ ọba mọ́lẹ̀ tó lù ú òṣùwọ̀n ìyá rẹ̀ ti kúnnu á sì wọ̀n fún báyìí wákàtí kò. bó ṣe rí gangan ṣé mo pe èyí alájẹmọ ọ̀rọ̀ alágẹmọ kú sáàrò ojú ọba ta alágẹmọ ó yẹ kójú ta láàrọ ṣé wo mọ̀ pẹ́ni tó bá nọmọ ọba ọba lólu èèyàn tó lè wúrẹ́ ọba àbónajẹ́ ọba ọba lólu wọ́n mọ̀ bó jiná bá àrọ́bà fi lọ́ba ń pa ẹni bá sì ti rọ́bà fi pípa ni ẹ wò kábíyèsí ẹ jájú ẹ. Báwo àmọ̀ dáná sunlé mo wá bẹ̀ ní o kẹ́ ẹ rántí pé ọ̀fọ̀ ńlá kan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lé wọn ní ẹ dàpọ̀ ẹ̀jọ̀ ká tó fàbẹ́rẹ́ gúnyàn ọkọ̀ rawọ́ ẹ̀bẹ̀ ni o ká fi kúra wa náà wo ẹ sì mọ̀ wípé abiyamọ ni gbogbo wa ẹ bá ń jọ sọ́ọ̀tún ẹ jọ sósì dáríjì ẹ dákun. ẹ dákun sẹ́rí bẹ́jà bá sọ lóògùn gbogbo àlàmọ́ èyí tó tó o sẹ́rí ibi tí ìyálóde ọ̀sán ọ̀dẹ́ ó ti lé gbogbo wa jù bẹ́ẹ̀ kódà tí kábíyèsí ọba aládé àmọ́ tèmi ọ̀wà sọ kábíyèsí ẹ jẹ́ kápá pé wa ti sọ pé ẹ má jẹ́ ká dájọ́ kú fún ẹ̀yàn ọmọkùnrin káàrò nǹkan mọ́ la àmọ́ kábíyèsí torí pé kì í ṣe kíní kì í sì ṣe kejì àwọn òwà búkú báyọ̀ ti mọ́ la àbá tí gbogbo àwọn olóyè ó mú wọn ẹ fi sínú túbú fún odidi ọjọ́ mọ́kànlá gbáko. olóyè ọ̀rọ̀ ló sọ kábíyèsí ó ṣe rí gan olóyè sọ ẹ jẹ́ ká wá fi sí túkú fọ́jọ́ mọ́kànlá láàárọ̀ kọ́ wa máa kún ní ẹgbàá mọ́kànlélógún mọ́kànlélógún fún odidi ọjọ́ mọ́kànlá wọn ara ìwà rẹ̀. kábíyèsí àṣewọ́dé mi. ẹkọ ọmọ yóò gbà tẹ̀lé ẹni kò bá tẹ̀lé olóyè olóyè olóyè olóyè olóyè. a ní kinní kù máa ń wò sùn dọ̀bálẹ̀. èyí ni ìdájọ́ mi. <laughs> kábíyèsí o. mo dán sílẹ̀ kò mọ̀ lọlé láyọ̀ àtàlà. ọdún òsì wo la ní wọ̀ wá. kẹ́yìn àwọn wà nínú òkú o kẹ́yìn àwọn wà nínú òkú o wọ́n sì wà wọ́n lọ́wọ́. wọ́n bá tí gbogbo ṣẹ̀ṣẹ̀ kó bàtà wẹ̀rẹ̀ sọ fún mi kọ́mọ lọ lẹ́yìn. àbí kìnnìkù o. kìnnìkù o. ọ̀rọ̀ bàbá rẹ̀. èmi ò lọ lé ìyá rẹ̀. kí ni ọ̀gá náà mú. wọ́n mọ̀ ṣe yọnu. ó fẹ́ bá jẹun. mọ̀ ṣe yọnu. àbí kìnnìkù o.

tú ọ lẹ̀ láàfin ni àbọ̀ sá. akọ́jí àní ṣé wọ́n tú ọ lẹ̀ lọ́hùn ni àbọ̀ sá. olúwa mi dá ọ sí bí ọmọ lọ ó yẹ kí wọ́n pa ọ lọ́hùn ìwọ máa lè rádaràda yìí. Ah, èmi ọmọ tẹni oṣù wo bí n ti ń lọ yìí àfin ni mò ń bá lọ mo fẹ́ sọ fún ọlọ́run kí wọ́n mọ̀jọ wálé bọ̀rọ̀bọ̀rọ̀ ó yọ kẹ́kọ̀ọ́ ìwọ aníkíníkùn oògùn èmi ló ní tí ń gún ọ̀rí tí mo bá dọ̀ lábàdàǹdè gbogbo tí ń bẹ lára rẹ ni ó domi èmi àwòrán ṣá ọ̀gbágilábà pàbó ọ̀fọ̀mọlápáyà òfin mọ́nàkànàkàn fẹ́nu ẹ̀ sọ́lẹ̀ gbọ̀n èmi ah ìwọ wá gbójúgbóyà ọlọ́rẹ̀ na ọmọ ọba ṣé ìwọ mọ̀ pé téèyàn bá na ẹrú ọba gan ọba lọ́nà òun látó ń bùrú ọmọ ọba ọba lọ́la. ẹ mọ̀ bínú bá adébòmí lọ́mọ ló bí mi nígbà tí wọ́n adébòmí wọn mọ̀ mi sí bàbá tó bí mi lọ́mọ àti pé èṣù ti kojú èmi náà èmi ti dùn tán kí n tó mọ̀ pọ́ ọmọ bá wọn. gbẹgbẹrẹ nìlọ ẹnu ẹ lọ èṣù gbojú rẹ ọmọ jẹkẹsù ọ̀hún sí ọ̀pá kílẹ̀ òní ìtọ́ṣú ìwọ àtàwọn rádaràda amoko mẹ́kọ̀ọ́ tí ń tẹ̀lé ọ yìí kẹ́ ẹ lọ́ọ́ rè rúbọ èṣù kéṣù ọmọ bá a ṣe ń pa ẹ̀yin ìbára yín sọ̀rọ̀ ni. gbẹ́nu ẹ̀fọ́ sáhùn gbẹ́nu ẹ̀fọ́ sáhùn ọbẹ̀ rẹ̀ wọ́rọ̀ wọ́rọ̀. ṣé ẹ rí ìlú kìlú ọbẹ̀ owó mẹ́rin ìbájọ́ ní àná ẹ̀bẹ̀ rẹ ni èmi kẹ́ bẹ̀. pàṣẹ yìí mọ̀ lọ. Thank you. mọ́ sí i tó dà ti jẹun ọ̀rẹ́ mi. mo gbọ́ ẹ fún abẹ́rẹ́ ìfọn bí wọ́n ti tajà mí ni wọ́n tà wọ́n torí pọ́ ètò ọrọ̀ ajé lórí kòtò gbogbo wàhálà tí mo mi ṣe lóko. n wàá tà látàjà. kóńdó èèbà kóńdó èèbà èèbà. o. ẹ dúró bẹ́ẹ̀. ẹ dúró ń bìtá dé. ẹ dúró ń bìtá dé. bẹ́ẹ̀ ni wọ́n bí wojú mi dáadáa yànjọ yíyẹ wọ mo fẹ́ bá sọ̀rọ̀ ìwọ gangan adarí kan sórí ojú àti oyè ọ̀rọ̀ níjọ́ wọn bá ti jọ fojú kanra báyìí ẹwà ojú ti bàjẹ́ o Ah, ẹjọ ìsànú mi mo fẹ́ lẹ́dùn àbẹ̀yẹ mẹ́jọ bàjẹ́ ẹjọ ẹjọ náà. ṣé pé ìwọ ní ohun tó tutù lẹ́nu báyìí ni wọ́n rí àwa lóde ló yẹyẹ wa ọ̀yàkàyàkà wa ó wá mú wa ní kínkùn owó ńlẹ̀ tuurutu bí ẹni tó wọ́ ìgbà ẹ̀wà tàbí àpò ẹ̀wà ọlọ́run ò wo ìdílé yín ní ìtòsẹ́ yìí ní ohun táwọn baba ńlá baba yín ò tó ṣe ọfẹ lọ ọmọ ní kí n ní kún àbò ọmọdé àní kí n kún ah! ó pàdé ogun lẹ́sẹ̀ ògbèjì báyìí. ẹ wo ẹ wá o àwa rojọ́ àyìn o ká ṣe tá ṣe kí a ní ẹja gbé o. kí wọ́n gbé ta ni ṣé ẹ̀yin rẹ̀ lájọsọpọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. ẹ kú ni yẹ ọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ọ̀sẹ̀ nìyí sọ̀rọ̀ bá ti bá ti pàtó yìí hmm. lára kóde o lára ìjẹun lára gùn ọ̀bẹ ní gùn ẹ̀sìn gbogbo wa ni o. òun tẹ́ fi máa mú gùn ó jẹ́ sin tẹ́ mọ́ pin gbìn. ó tó arábìnrin wọ lẹ́nu rẹ gbọ́rọ̀ àyè. ọgbà ọgbà ẹ wojú ẹ bójú ẹ yẹ. pélé tó ṣe yìí èyí méjèèjì lájọ ń pọ̀. ẹ bá yẹ ẹ bá yẹ.

a ní kíní kún àtàwọn ẹmẹ̀wà rẹ ni o wọ́n ti palẹ̀ mọ́ àbẹ̀ gbọ́ wọ́n ló ń ṣe ìgbéraga sáwọn ìyàwó. ẹ àbẹ̀ kọ́ má dà ìyàwó wọn náà wọ́n tẹ̀ sójú rẹ̀. ojú ọmọ mi kí ló fẹ́ tẹ̀ ojú ọmọ mi kán wà fọmọ mi lójú ni. ìyàwó afọ lójú bíi ti báwo tí wọ́n bá láwọn fẹ́ tẹ̀ sójú ẹ̀ wọ́n fẹ́. fọ lójú bó. ọmọ mi ìwọ ìwọ wà báyìí. dákun nìyẹ lójú mi sàánú mi ìyá rẹ ni èmi ìyá náà rẹ gbọ́ ǹdí pé bẹ́ẹ̀ bá dé tàbá yìí èrò okùn ta bàbí àfi bí omi wọ́n retí ẹjọ́ tẹ́ ẹ̀ dà fún ọmọ àwòrán sá. ṣé àwa kòfin tá a ṣe torí ìlú tá a ti dákẹ́rú káwa padà lórí ọmọ bí. apẹta ìfagúnugún lórí báyìí tó máa fẹ́ẹ́fẹ́ kó wá dorí ipá fẹ́ yọ gọ̀gẹ̀ àpàlà káwá pé òun mọ́ kò lè ṣeé ṣe. kábíyèsí olúwa mo ẹ bẹ́ẹ̀ mọ̀ pé àwòrán ṣàṣà náà ìṣẹ̀ràn rírọ̀ ẹ roore o wá ní adé òtí àkànjì ń bo lódà. ìlú ń pè mí ni mo sì ń rè jẹun. ó ń rè jẹun hmm. tó o bá wá bú òde kí ló wà lọ sọ fún wọn dá lóhùn àwòrán wà dúró ó máa wá dájọ́ ọkú fọmọ rẹ̀ lójú ẹ̀ àbí n tó ń mi ò ń sọ̀rọ̀ bíi pé ọ̀tẹ́ dání séèyàn kan lára láàrin èrò ó gbèrò àbí wọnú bá wò dáadáa á ní kinníkùn náà jẹ̀bi ikú. adéòtí hmm, sórí òjò tó sùn yìí ibi tó fẹ́ rọ̀ sí yìí ò dáa o adéòtí rò owó o rò o ọ̀rọ̀ yìí ò lẹ́yìn tá lọ bá lọ àbò ó bọ̀ o. wọ́n mọ̀ ọba ni mí ọba sì ba lórí ohun gbogbo. ó ba lórí ohun gbogbo. lòdì sí òfin àti àṣà ilẹ̀ ayéró kéèyàn ó fipá bóbìnrin lò pọ̀ ẹ̀ ń bá dánrú rẹ̀ wò kí ni ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ikú ni a ní kinníkùn ó fipá bó omidan lò pọ̀ ó fipá gba àbálẹ̀ omidan a ní kinníkùn ó jẹ̀bi ikú lọ́nà méjì. gba àbálẹ̀ omidan ó fi ipá gba àbálẹ̀ rẹ̀ débi pé wọ́n á dákẹ́ mọ́ ọ lọ́wọ́. èyí ni ìdájọ́ mi àwọn òòṣà kábíyèsí ó bá dijọ́ méje òní ẹ lọ bẹ́ orí anìkíníkù sógun. Ah! kábíyèsí o. adé ò tí ì kà mọ̀ ní ọ́. ẹ ọlágun. Ah, ah, adé ò tí ọmọ dájú àwòrán ṣá ẹ wò mí ó nà ní. ọmọ méjì náà tó so. kò yé mi náà àmọ́ a sì ọba òsè padà ní. ọmọ àgbo ọmọ wọn ni ọmọ ìgbà sí lójú ọba ọkọ lè lẹ́yìn ẹbí lè rí àwọn òòṣà ẹbí lè rí ju àwọn òòṣà èmi mo ń pa bìfọ́ òòṣà adéhùn ti ọ̀dájú o ọ̀dájú o. látọ̀dá ọba mànímì ìwọ ọlọ́ba fín àrọ́ba fín báyìí lọ́ba rì mọ́lẹ̀. orí èmi fẹ́ pè mí lóko. àṣẹ ọ̀ṣẹ́ o lẹ́nu mi ntí n bá sì wí lónìí àrọ̀ rọ̀ mọ́. òní títí di ọjọ́ méje nínú kọ́ ọ gbé májèlé jẹ kọ́ ọ kú àbí kọ́ ọ jáde lù. èmi àjànà fún ọmọ àwọn gbẹgbẹrẹ bíi jọlá bí n bí tẹ fún ọmọ àwọn kẹmẹrẹ bíi. káàbíyèsí fífi pàápàá tó fẹ́ bínú ẹni wọgbọ́n tí mo fọ̀ táwọ̀ dọ̀dọ̀dọ̀ aláṣẹ ìlú ní sọ̀rọ̀. ajé ọtí àdìsá ò kẹkùn làbí dán ọ lóhùn. èmi ọ̀tọ̀ náà lọ gbá ní lọ́gbà àbọ̀ òfin ọmọlápáyà òfin mọ̀làkàlàkà fẹ́ dẹ̀ sọ̀rọ̀ ẹ̀gbọ́n ojú mi èmi ọ̀lọ́ tí mo bá tún dúró lu ayéró lẹ́yìn ọjọ́ méje gbajá fún mi wọ́n jẹ́ káwọn aráàlú ọ̀hún ni ọ̀sán ọ̀sá parí ọ̀ṣẹ́gun <laughs> ọmọ àlèlè yìí mo yọ̀ǹda rẹ̀ fún yín <laughs> èmi ọ̀lọ́ o àmọ́ kí n tó lọ gbogbo ìlú ẹtẹ́ tí mo lọ́rọ̀ ládìjọ ládìjọ olórí adéòtí tí mo bá gbé ọ̀kan ọmọ dá lóhùn ládìjọ àwọn ọmọ mi méjì tí ń bẹ láàfin ọba. bá ń tọ́jú wọn pápá bá wá kún abánitọ́mọ kó kó nǹkan mi ránṣẹ́ sí mi o. fúnilẹ̀ ọba ló mọ̀ báwí. eléyìí ìṣọba èmi àtàdá ní ìrìjú ọjà èmi ni mo tọ́jú ọjà èmi ni mo ń pàbí fún ọjà bí ọba sẹ́mi àtàdá kò sọ ọjà bí ọ̀sọ́ ọjà kò sọ́ba ọ̀sọ́ ọjà kò sọ́ba èmi àtàdá lọ pẹ́ kí náà máa pa àpò. Ah, ah, kábíyèsí bí ìgbà tẹ́ ń fàbùkù kan mi ni ah, ẹ dákun ṣé òkú ọdún mẹ́ta mi máa wá sí àjòjì sí yín ni kó tó di pé ẹdórí àlefa mo ti ń bá yín gbèsè kárùn rẹ̀ mọ́ lọ́wọ́ rí ni tẹ́ wá béèrè lọ́wọ́ mi pé báwo la débòmí àtẹ̀gbọ́n rẹ̀ ṣe jẹ́ ẹ ẹ mo lọ jọ ọgbẹ́ lọ́dọ̀ àgbẹ̀bí ni. pariwo ọmọ àwọn ọ̀sà ọ̀pọ̀ ọlọ́mọ méjì láàfin ń wo làwọn ọmọ àwòrò ọ̀sà méjèèjì wà. kábíyèsí ẹ dákun kí lẹ fẹ́ káwòrò ọ̀sà ọ̀sán ṣé ẹ rò pé oníṣègùn tó tẹ̀gùn apá ó lè tó torí ni. ẹ dá sẹ́yìn ò mọ̀ pé ní àná lára ń ta ni kábíyèsí ẹ mo wí fún yín fọ́mọ àwòrò ṣàṣà ẹ rò o àwòrò wà dúró ó wá dájọ́ fọ́mọ rẹ̀ lójú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. olórí n tó ń sọ yé mi ò ń sọ̀rọ̀ bíi pé ọ̀ wíwọ náà wà wò dáadáa á ní kinníkùn náà jẹ̀bi ikú. adéòtí sórí òjò tó sùn yìí níbi tó fẹ́ lọ sí yìí ò dáa o adéòtí rò owó o lóore o ọ̀rọ̀ yóò lẹ́yìn tálọ bá lọ àbò ó bọ̀ o. wọ́n mọ̀ ọba ni mí ọba sì ba lórí ohun gbogbo. ó ba lórí ohun gbogbo ẹ rò dáadáa òwúrè o ẹ rò dáadáa òwúrè o lójó lẹ́yìn o mo wí fún yín o olúwa mi. ẹ̀yin àgbà ẹ má kọ̀yìn sí mi ẹ̀yin lẹ́nilẹ̀ ẹ̀yin lẹ́nìlú ẹ dá lóhùn ah, ọmọdé ilé tí fìdí ìgbálẹ̀ gbálẹ̀ àgbà abẹ̀ ní ọ̀fọ́hùn ọmọdé ilé tí fẹ̀yìn sí bí bubẹ̀ àgbà abẹ̀ ní ọ̀fọ́hùn ẹ dá lóhùn àwọn ìgbà kẹ́ni níbẹ̀ tí fọwọ́ ti lé ìgbà aláàbò ní yín tí fọwọ́ tẹ̀gbọ́n ògiri dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ báyìí yẹ fọwọ́ tì mí ẹ̀yin awọ ẹ má jẹ́ kí ìlú yìí ó wọ́n máa lórí o. ọjọ́ lóbìnrin pọ̀ òdò orí ìbàdà. ó ní adé ó gbè. kábíyèsí aláyé o ṣe rí wíwá àwa wo sí àyè lónìí láti mọ bíi tí ẹ̀yin àti olórí tẹ́ ẹ bọ̀rọ̀ tá a bá yín sọ dé torí pé ọwọ́ ìpẹ́ ṣàkéke omi gbóná ìpẹ́ lẹ́nu àti pé bàbá àgọ́dọ̀ finá sórí òrùlé sùn kábíyèsí ó léwu. ara ń tàtà dání kò sí ní tó ṣẹlẹ̀ ẹni àná báyìí la ara ń ta èèyàn ò sì ní gbọ́dọ̀ kú rẹ̀ kọ́mọ́ tara mo ló ṣe wọ̀ kí ni ìpàdé ọlọ́jà èkúté ilé ẹ bá ń gbé yẹ̀wò ẹ̀yìn awò. kábíyèsí mo lọ lóhùn. gbogbo tó bá wà ń jọrọ ìpátá ni kẹ́ ẹ sọ fún wa nítorí pé àwọn onígbàwọ̀ ń gùn òfin náà fẹ́ wà ní ẹ̀kọ́ sí nǹkan. kábíyèsí olúwa mi ẹ̀yin náà mọ̀ wípé òfin tó ní ká gbẹ̀mí ẹni tó fi ìdàpọ̀ àyàn òun náà ló mú ọba o tí òun náà wọn awo àti aráàlú rẹ̀ dùn kẹ́sì máa wá wò ó iná ń bẹ lórí òrùlé láàfin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kábíyèsí ẹ tẹ olórí ìlú dáadáa tó bá lọ jẹ́ sí pé ọmọ àlè lórí olùgbàsàfin ó kọ àgbò yóò dìbò ẹ̀yin awo agbẹ́sẹ̀tọ̀ agbẹ́rẹ́lé àlùkòsẹ̀tọ̀ olùkòsẹ̀sù. olóye gbogbo bá a ti bá kábíyèsí sọ̀rọ̀ tó a bá wọn sọ lóhùn àwo kódà a tún bá wọn sọ lóhùn fẹ̀ gbogbo bá a ti ń jọ bẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló mọ̀ fi ń lé nẹ̀. Eh. kábíyèsí ò rí èsì kan pàtó báyìí fún wa. ẹ̀yin awo ọ̀rọ̀ yín ò yé mi o bí n bá ló yé mi rán mo pa sí ẹ fẹ́ kí kábíyèsí sọ ohun tí ọmọ ni àbí kọ́ máa parọ́ mọ́ra rẹ̀ ẹ gbọ́ mi ṣé ẹ ṣe ìwádìí ni àbẹ gbọ́ láti ibì kan pé àwọn ọmọ tí ń bẹ láàfin wọn ìsọmọ kábíyèsí ah, ah. ńgbà tí ọba ti wá rí ẹ mọ́ gbàgbé o ọlọ́gbọ́n tí ó bá tàkìtì ọ̀bọ iwájú ní ògbólódùmarè o àmọ́ olóye sẹ́yìn náà rántí ohun tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn dáadáa. n tí ń bà mí lẹ́rù lórí ìgbésẹ̀ tẹ́ ń gbé tí sì ń dá mi láyà nù. bí kò sóòótọ́ ọ̀rọ̀ kan bó ṣe lè wọ́n kéré mọ́. kò burú ó ti kọ lógì mi. a sì fọ́n kọ̀rọ̀. ìgbàgbọ́n náà yìí. á di ẹgbẹ́ wọn ẹ ẹgbẹ́ ẹ̀rẹ̀ nìkan. ààrẹ nìkan kan pé pé èmi ti mú mọ́. ṣùgbọ́n èmi wá ń fi òye wo pé àbí wọ́n ti gbé aníkìníkù gbọ́dọ̀ kò mí èmi táwa gọra wá sí àyè wá sí àyè ò bẹ́ẹ̀ tí ò bẹ́ẹ̀ ah, n bò mọ̀ pé ọ̀nà kan ṣo tó kọjá lọ sínú túbú rẹ̀ ibi wọn wá fẹ́ gbé gbà bí wọn bá gbé aníkìníkù lọ pa gẹ́gẹ́ bí ìlérí tiwọn o tí ò sì ní í ṣeé ṣe ọ̀nà yìí náà ni wọ́n fẹ́ gbà wọ́n sì kàtàkùn tiwa ń bí ẹ wo bí ọ̀rọ̀ kan ní sọ sí mi lọ́kàn pẹ̀ẹ́pẹ́ pẹ̀ẹ́pẹ́ ọ̀tá àdá nǹkan kan wà tó dá èrò ní àtàrí tó dá lójú tàdá. bí èèyàn bá dán owó láyé nílùú yìí bóun hmm. bá ní kíní kù ìlú yìí ó dùnà kẹrù yóò dùnà gbúgbúrú yóò bá rí bẹ̀rẹ̀ pa mí. mọ́lẹ̀ jìnnà gbúrúgbúrú dìrì ẹ̀ lẹ́ àmọ́ mo wá wo kinní kan wípé bóyá ká kú gbà aṣọ ọrùn wa hmm, ká wá mú ojú wa ká fi nǹkan bò ká kúkú wá ya lójúlú bàbá ya lójúlú tán ká wá gbé aníkíníkùn ká gbé jáde. bẹ́ẹ̀ ni inú láṣẹ inú kúkú láṣẹ. kóńdó kí ló fi ń ṣe é bí ọmọ ìjọ yìí bàbá dán o hmm. ajẹ́tọ̀hún kó tó gbé aníkuníkun síbẹ̀ hmm. ah, ẹ̀sọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíbá lásìkò yìí hmm. tó tún wá gbé aníkuníkun lọ ó hmm. ṣàì mọ̀ pé ẹ̀sọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, wọ́n nílé ń wọ̀ ẹ́ májọ àdánwò ẹ́ ọ̀rọ̀ ló sọ yìí àmọ́ ẹ wá a ní sùn a sì ní wo bá a ti máa sóde tọ́jọ́ méje péré ẹ wá gbọ́ o ẹran ti sọ fún àtòrì àti abẹ pé àwọn ní òde kan lọ́la ẹ ká má sùn ká má wò. ní kí n ṣe sòro a sọ bí títí dìgbà tí wọn fi lérò pa wọn lé anẹkìnní kan lọpa wọn sì bá wọn bí sóye àmọ́ kẹ wá dúró dédé kẹ dúró dáadáa gbogbo tó ní kálukú yín ló dání kẹ jẹ wúlò ní o. kálukú dúró dáadáa bẹ́ẹ̀ bá rẹnikẹ́ni tó bá rẹni tí ó dáa ẹ wò ẹ ju ní nǹkan lára ẹ dà ń bọ̀ olùgbòǹgbòrò ẹni bá bá ọ̀run làálàá. tètè gbé ọbọ wọgbẹ ọba kò ní wọgbó tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lọ́gbọ́n àlè wà láàfin ìlú ayéró ewu ńlá ni o ewu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o gbogbo ìta àti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ késekése ni kásákásá ń bọ̀ bàbá késekése. àtàlẹ́ dákun bó la ṣe ṣe ọ̀nà wo la gbé gbà láàfin yóò kó dòwò ọ̀rọ̀. kò sàbùjà lọ́rùn ọ̀pẹ àfi kí wọ́n bí kókó olùbí tó wà àfi kọ́ máa lè kó má dọmọ ọkọ sílé àgbàlagbà ni yín ṣèbágbà tẹ dà nírú wa ìfi ń sọ pé kára ó di bàbá màmá ẹ pẹ̀lẹ́ o kọjọ́ pẹ́ ẹ ti mọ̀ ṣáájú mi ẹ mọ̀ pé ó mọ àlè o gbọ́dọ̀ dùn nínú ilé kankan nínú ìlú kábọ̀ torí ká wá sọ pé àfihàn ọba. òótọ́ ọ̀rọ̀ ṣe pàtàkì. torí ẹ̀ náà la ṣe tọ̀ wá nítorí pé a mọ̀ pé ọmọ àlè kankan ò gbọ́dọ̀ dúró nínú ìlú wáyé abẹ́lẹ̀ ń tasẹ̀ àfin ìwọ náà ni ó dákun kọ́ dábọ̀ kọ́ bá wa wójú tu ọ̀rọ̀ rẹ̀ bí báwo nítorí pé ìwọ ni bá ìwọ láwo ìwọ lọmọràn tí mo yàn dùn nù karama ẹ̀gbọ́n kó ṣe jáde bó náà ọmọ àlè ìwọ ló lè bá wa ní sí dákun àbíọ́nù adé. olùdó àdó sí fún mi sí ìyàwó. kàbíyèsí aláyé wa ewé adó. àwọn dorisa ooo ọmọládé àwọn dorisa àwọn ọ̀gbẹ́ni ooo wọ́n máa wọ lọ́kùrọ̀ ooo ewé adó àwọn dorisa oṣù mórí ooo kò mọ́dùbúlẹ̀ ọ̀rọ̀ gọ̀gọ̀gọ̀ là ń bọ̀ sùn àwọn òṣùmọ́ríró kó mọ̀ dùbúlẹ̀ òró gangan lábòsùn àwò. ẹ̀yin àwọn olùfẹ́ ibi àríbi ọmọ mọ́rì tàwọn méjèèjì. kábíyèsí hmm? ó dẹ̀ dá yín lójú pé bílẹ̀ rí wọ́n mọ́. àgbà ah, tí mo lè sọ ọmọdé. ẹ ńgbà bíyan ẹ̀yìn kùlé olórí àgbà òun rè àwọn kòkòtà ẹ̀dá mi rẹ̀ rè ibi àríbi. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni kábíyèsí hmm? ẹ yẹra fún wa. bíi ti bó ah! ẹ̀yin awo ẹ mọ̀sí bẹ́ẹ̀ ẹ ń bá pòde òní gbẹ̀yìn agbowòran ó ṣe èèwọ̀ ẹ ilẹ̀ tó bá sì tójú ilẹ̀ ẹni sú ilẹ̀ irin bò gbọdọ̀ ṣòro rìn ẹ tójú oníkà mẹ́sàn-án nìkan. kábíyèsí hmm? awo àwọn ohun awo tá a fẹ́ pè ní etí ọmọ tuntun gbàrò ìyá tó fún wa eégún ilé lèmi náà ti wò túra lẹ ẹ fọkàn balẹ̀ ẹ pé kí ní ìlójú mi. kábíyèsí ẹ súnmọ́ bí ẹ bọ́ sí. ọ̀run mìlá ló gún lẹ́kẹ́. ifá ló gún lágbàáyá àgbà bàbá mi àgbọ́n mẹ́rẹ̀gùn fíkọ̀fíkọ̀ ló gbàlẹ́ àdó ọ̀run mìlá ló gún lágbàáyá àgbà bàbá mi àgbọ́n mẹ́rẹ̀gùn fíkọ̀fíkọ̀ ló gbàlẹ́ àdó ọ̀pọ̀ládé ọ̀hún ló gba gbogbo ọ̀nà àwọ òkè ìdèrò akọ́nilápá ní sọmọ ògún òun ló jí ló náwó ìjà rẹ̀ lálá bẹ́ẹ̀ ni kò ní sẹ́jú bẹ́ẹ̀ ni kò ní ikùn bẹ́ẹ̀ ni ò ṣe ń lékù láwùjọ wọ́n ní ẹjọ́ ló ń jẹ́ ọmọ jẹun ẹ̀ lọ ọ̀pátẹ́rẹ́ làwọn ni mi kú ọ̀pátẹ́rẹ́ làwọn ni mi àrùn amúnimì lórúkọ tá à ń pekú amúnimì lórúkọ tá à ń parùn ìkìlẹ̀ ẹni kí á lọ́ọ́ gbé wá mi lóyún igbó ni mo dé gbọ́ wá jogun ohun alájogun mi kì í sóhun wa kì í gbọ́ ohun alájogun mi kì í sóhun wa kì í mọ̀ mo jà ní mo pẹ́ yàn ní èyí tọ́ jíjí tí mo jí mo bẹ́ẹ̀ wẹ́sẹ̀ wẹ́sẹ̀ níbi tí gbẹ́ngà fa jíjí tí mo jí mo bẹ́ẹ̀ yàn tutù ní tí gbẹ́ngà bò jíjí tí mo jí ogún rẹ̀ fẹ́ dùn ó fẹ́ dàgbà ń bọ́ ó kó ẹsẹ̀wẹsẹ̀ léwo wọ́n mú ọ̀pátẹ́ wọn fi jòyè olú wọ́n mú pápá ìràkúsà wọ́n fi jòyè sàmù wọ́n mú akíntóyè wọ́n fi jòyè sàrò àwọn ni wọ́n dín fún ikú tẹ́lẹ̀ ọmọ dùgbẹ̀rẹ̀ nítorí sáwọ́n àpá ọkọ̀ tìlà méjì tọ́sà ó ní wọ́n mọ̀ sí àwọn ṣe ni. wọn ní ṣí àwa ṣe. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. kábíyèsí ìbílẹ̀ rí wọn mọ́. n tó dá lójú ni ìbílẹ̀ ọ̀gẹ̀rẹ́ ilẹ̀ afọkọ́yẹ yìí alápò ìkà tó bá jẹ́ wípé ìbí ni kábíyèsí adéòtì lórí ibi àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ sí ó yẹ ìgbéra ńlẹ̀ kẹ́ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ lágbà kẹ́ jọjú sí mi bí ti mo wà. <laughs> Eh, abíọ́bù mi gbọ̀dúbọ̀lá lélẹ̀. ẹ káre kábíyèsí ẹ kú ọ̀rọ̀ ọmọ orí adé àgbè yìí ẹ jẹun ọmọ tìyín ẹ̀yin bí ọmọ yìí tó wá jẹ́ pé lóòótọ́ òun ló jẹ́ pé kábíyèsí adéòtì òun ló rí ìyìnbọn bí tó dẹ̀ jẹ́ pé kábíyèsí ló bí yín ó yẹ gbéra sọ kẹ́ ẹ bá ìgbàdí ọwọ́ mi níbi tí mo wà yìí. abadé kábíyèsí aláyé níwà abadé òtí ọlọ́bí yín nítorí pé etí tẹ́ kọ sí mi etí ọ̀hún ti dẹ̀ra etí tó gbọ́rọ̀ àtọ́dún yín tó yè ríran mo fẹ́ kẹ́ ẹ máa fi wò mí etí tó gbọ́rọ̀ mo fẹ́ kẹ́ ẹ fi gbọ́rọ̀ tí mo sọ kẹ́ ẹ gbóhùn awo tó bá jẹ́ pé kábíyèsí kọ́ ló bí yín ẹ gbéra ń lẹ̀kẹ́ dìde kẹ́ ẹ sojú dé kẹ́ ẹ dẹ̀ fọ́. Oh. kábíyèsí awo kìíní ìmọ̀ ti fẹ́ máa rújú ó ti fẹ́ máa pò rúru ẹ awo ẹ méjì ó rújú ẹ méjì ó pò rúru ah, ibi èmi mo ní ibi àrèmọ́ ibi mo rí mẹ́rin torí ẹ̀ láti fà mí sí i. kábíyèsí hm? kìíní ti fẹ́ máa rújú àkó gbọ́dọ̀ rújú ó ti fẹ́ máa pò rúru kò gbọ́dọ̀ pò rúru ẹ awo kábíyèsí kínní yìí ò gbọdọ̀ rújú kò sì gbọdọ̀ kú yíyù. ẹ̀sùn ó dá yín lójú gan pé bó ṣe yẹ kẹ́ẹ̀pẹ́ gan lẹ̀ ń pé kínní padà. torí ntí mò ń wò kò sọ bẹ́ẹ̀ ni kò sì sọ bẹ́ẹ̀ kọ́. kàbíyèsí. ẹ tọ́ bó ṣe yẹ tọ̀ n tẹ́ sọ ni pé àwọn parọ́ nù tó bá jẹ bẹ́ẹ̀. ẹ̀yin bẹ̀rẹ̀ méjèèjì tó bá jẹ́ pé lóòótọ́ olórí ló bí ọmọ tuntun méjì sí ayé tá a jọ bí ọmọ méjèèjì látara wọn ọ̀yà ẹgbẹ́ rẹ̀ lé kẹ bọ́rọ̀ mi yìí dọ́gba. kú làásìlè rí. yèyé ẹ gbà mí wọ́n ní tọ́mọ bá ríbi lóde bàbá ẹni làásábà tọ́mọ bá gàgbá kò lọ́nà yeye ẹni làákégbàjarè lọ́gbà torí yeye ọmọ báyìí ní gbọmọ yeye ẹ gbà mí lórí làásìbò yìí. kábíyèsí ẹ kú làásìbò ẹ kó ogun àfọwọ́fà ẹ kó ogun obìnrin kí làwọn ìṣòro wá wí kábíyèsí. orin kan náà là ń gbọ́ ibi ọmọ kò sọ̀rọ̀ wọ́n ń ju àdá rẹ̀ òkè ń gbàgbà báyìí pẹ̀lẹ́bẹ̀ báyìí ní ìfi lélẹ̀ ibi ọmọ ò sọ̀rọ̀ o. Ah, ẹ àmọ́ kí ló lóore sọ. yèyí ẹ gbà mí olórí ó pè mí mọ́ lọ́mọ àwọn ìṣòro àtàwọn awo wọn pé bẹ́ẹ̀ kọ́ títa ni wọ́n gbà náà gbogbo àwọn tó wà lẹ́ ẹ gbà mí. kábíyèsí agbọ́n sẹ́ ìkarùndún sẹ́ àmójú olóko rẹ̀ kàn kàn dúró. kábíyèsí. ọdọwọ yẹn gbà mí ẹ mọ bò mẹ́ràn. kábíyèsí kí ṣọ̀pọ̀nà tó gbọmọ yóò kò sùn yóò pẹ̀fọ́ ẹ máa wá lọ àfipadà ẹ máa lọ. ọdọwọ ìyá àgbààgbà. ọdọwọ àwọn tó nílẹ̀ kábíyèsí kábíyèsí o kábíyèsí o. àbísọ̀gùn hmm? pé kábíyèsí kọ́ ló bí adébọ̀mù àti mọ́júbọ́lá tó sì ń bẹ nínú ààfin. Hmm. kí ni tó dùn níbẹ̀ láti jọjọ ọmọ àìláàfin kí wọn tán ní ìlú tí ó dẹmọ kankan. ṣé olórí yẹ kó dá lẹ́bi àbí kábíyèsí tí wọn lè ṣe. ó ti bá sọ̀rọ̀ tán ni. àwa ni fífi apá ọ̀tún. àwa ni fífi apá òsì. àwa ni fífi apá ọ̀tún. àwa ni fífi apá òsì. àwa ni fífi apá ọ̀tún àwa ni fífi apá òsì. àwa ni màá fi máa fi rìn gidi tí n ti ògbóró ọ̀run bọ̀ wá sílé ayé. àìjẹyọ àìjẹkọ àwa wá jẹjọ èèyàn má bì. àwa lẹlẹ́yin jú àánú àwa nìkà àwa lèké àwa la fọbajẹ. bí gúnyán gúnyán bá gúnyán àfi kó fìtà owó obìnrin ṣe. bí roka roka bá roka àfi kó fìtà owó àyà ṣe o. ògo inú àwọn obìnrin. ìfowópamọ́ iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ àfihàn. olórí lábíjọ wo àwọn obìnrin rèé o ta ló bí àwọn ọmọ rẹ méjèèjì fún. wọ́n ní ta ló ràṣẹ gbọ́njú bọ́lá àtàdébùnmi. àbùkù ìṣẹ̀jẹ̀ mi náà kábíyèsí mi. kábíyèsí bí ibo. mo ti fẹ́ kábíyèsí ó ti pọ́dún mẹ́rin àbọ̀ kí n tó mọ̀ pé mi àti kábíyèsí ò lè ṣàbí àmọ́ fúnra àwọn ẹ̀dá òkú ìṣàánú mi. okò lásìkò ó ọ̀rọ̀ ọmọ adáhùn ṣe tó lọ bá kò kúkú purọ́ fún ọ ó bẹ lára rẹ̀ ṣùgbọ́n kò sọ ọmọ lára ọkọ rẹ o. ìyá bíi ti bò ó. arábìnrin àyàfi tẹ ẹ bá pínyà torí tọkọ rẹ fẹ́ gba obìnrin láyé wọn ò lè ṣàbíamọ fún. ìyá ẹjọ ẹ bá wọn àǹkan sí ọmọ bàálù ayé ló lọkọ mi ilé ọlá sì lọkọ mi ti jáde kábẹ́ wá nǹkan ṣe sí. bẹ́ẹ̀ ni ìyá. omi ò ọ̀ọ́ta ò ọlọ́mọ yọyọ. ẹ ṣeun ìyá. arábìnrin. ó yá ìyá ọkọ rẹ ń kọ́. ìyá ọkọ mi kí ni àtọkọ mi tó fẹ́ra wa òun ló lórí agba tí filẹ̀ ṣaṣọ́bóra. arábìnrin ara làásìgbò tó ń bẹ nílé ọlá ni òun tóun yorùbá fi ń sọ wípé ilé ọlá léwu kí ìyá ọkọ rẹ tó jáde láyé ó ti gba nǹkan tí ń dán ọ lára ọkùnrin èyí tó wá jẹ́ tọkọ rẹ o ló ti gbà á ló ti fi ra orí ìtẹ́ bàbá rẹ̀ fún torí ọjọ́ iwájú rẹ̀. ọmọ ọkọ tèmi ó gbà ní wípé fọmọ baálẹ̀ kò wọkàn mí ojú báwọn lọ o. ìyá hmm? tí n bá wà fọmọ baálẹ̀ báwo ni ó ti dé lórí lọ́la. <laughs> ẹ máa bóbìnrin ó pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí ibi kan ló fọwọ́ mú ń bẹ̀. ẹnu kò fọmọ baálẹ̀ kò dán lọ́mọ láyé tàbí kó tó lórí láàfin kó má gbọ́ pa nìkan ló fọwọ́ mú bẹ̀. omi o ọta o. ẹ ṣeun yèyé. ọmọ ń bẹ lára yìí tèmi ń wò yìí kódà ó ti ṣe abiyamọ rí tó bá ti lè gbà láti súnmọ́ pẹ́rẹ́ ọ̀ wàá lóyún kọ́dún yìí tó parí o. ẹ dákun láyè ìyá ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ò yé mi o ọ̀tọ̀ ni tó pé kí wọ́n á tẹ̀lé òun ṣe nìyí o. ọ̀tọ̀dá òun náà ni. náà ni kí ni èèwọ̀ ìyá èmi ò lè ṣe o ìwà ọ̀dàlẹ̀ lèyí tẹ́ pé kémi ò wù ú abẹ́yìn ò gbọ́ pé wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kó ẹ bá dalẹ̀ ọ̀bàlẹ̀ lọ ni ẹ foríjì mi n ò lè ṣe o. Ah, kódà tó bá kúkú ṣe fún náà ọmọọba náà ló ṣe ìrànlọ́wọ́ fún un àbí. ìyá ọ ẹ ẹ foríjì mi kò ní bọ́ sí i ṣé mi ò jẹ. àbí bò ó. obìnrin ló dá obìnrin lè ké baálé ilé tí ò tí kú obìnrin rẹ̀ ò ṣe tá àti pa nẹ. bẹ́ẹ̀ àmọ́ ṣá obìnrin lèmi náà bá sì jẹ́mi náà ni ó sì jù bẹ́ẹ̀ lọ. ó kàn jẹ́ pé mo bọ́kọ jìyà mo bọ́kọ jìṣẹ́ mo sì fẹ́ jọrọ ọkọ kí n máa sọ̀bìnrin dàjẹ́ nínú ilé mi. àmọ́ kí ló dé tó fi mọ lórí ẹyọ kan. wọ́n wò pé kí n má bàa jẹ ìyáálé ọkọ pé kí n ṣe sí kejì ẹ̀dá òkúta lọ. Ah. Ah. Mm-hmm. àwa lòbìnrin tí hmm. wọ́n ń pè lóbìnrin bẹ́ẹ̀ni ọgbọ́n inú wa báyìí ó ju ti ọkùnrin lọ. bẹ́ẹ̀ni ah. àmọ́ bóun ló ti wá ṣe é tí bí ọmọ òfin wá tàṣírí rẹ fáwọn ọmọ. dákun mo mọ pa èèyàn o àwòrán ṣàṣà nìkan ló lè sọ o. àwòrán ṣàṣà. gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé orí adéré mo gbọ́rúurú ẹbọ báyìí mo bá wọn rù mo sì pé ẹ̀yin ìyá mi ò ṣòro mọ̀nìkà kí ni mo wá ṣe tí mo fi wá dàrú mọ́ mi lórí ká mo ṣẹ̀ bàbá mi àdìsá adépépá ìyálóde ẹ gbogbo ọ̀rọ̀ tí àwọn tí wọ́n kẹ́jọ́ wá tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún náà láti gbọ́ yìí èmi lè fi àṣẹ sí. kábíyèsí o ní tèmi tèmi èké ìtẹ́ bá ti sọ ọ̀hún làbẹ́ gé. kábíyèsí o nígbà téèyàn wò sùn sùn sùn tó sọnù sóko lóko nítorí pé ó fẹ́ pa ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ́ kábíyèsí ẹ rí kó ti dé onítọ̀ ní gbèsè ńlá nù ó ti pátá yé nù kábíyèsí o ẹ jíròrò kojú ìjìyà rẹ̀ ju ìpa mẹ́ta. ọ̀gá ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yìí bó ṣe yẹ orí gan-an náà lẹ́wìn àmọ́ bẹ́ẹ̀ kọ́ la á ṣe é ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè so máa ń ránṣẹ́ ẹ rí ẹni tó rè é pẹ́ mọ́ gẹ́gẹ́ bí ìyálòde ṣe sọ ẹ mọ́ lásàlásán débi tó rè é fi iná sóko ló ebi nípa ẹ ọwọ́ rẹ̀ dilẹ̀ nù tó bá ṣe pé ó ní iṣẹ́ kan lọ́wọ́ gbòógì tó sì ní ohun tí ó jẹ ó ní máa lẹ́mọ́ lásánlàsàn kiri débi tí ó lọ sọ náà sóko lóko bá a sì ṣe ni. ẹ rí oko mi ti ń bẹ lókè mọ́sán tìbí kòkó pọ̀ sí rẹpẹtẹ wọn ẹ pín in sí méjì bá dá sí méjì apá kan rẹ̀ ẹ gbé fún ẹni tí wọ́n dáná sunko rẹ̀ tí ìyálóde pé wọ́n ti pa ayé ẹ gbé fẹ́yìn ẹ yóò lè jẹ́ ó padà bọ̀ ayé ṣe rí àbọ̀ tó kù nù rẹ̀ o ẹ gbé fún ẹni tí ń lẹ́mọ́ kiri hmm, tó lẹ́mọ́ títí tó rè fi lọ sóko lóko bá rí òun jẹ lórí tó rọwọ́ mú lọ ẹnu tó sì jẹun tó yó ní máa lẹ́mọ́ kiri ẹ bá sì ṣe yún ni kò jẹ́ bó ṣe jẹ́. àtàndá ọmọdé ń ṣe ọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tó dúró lẹ́ẹ̀kan tó bá jẹ́ ìwọ lọ́ba tí wọ́n kó ẹjọ́ òun wá bá kí lọ́ọ́ ṣe. kábíyèsí ìdànfín yóò bẹ̀rù ẹ̀ lẹ́sẹ̀ náà èèyàn torí pé ó fẹ́ pẹrun ó kọ́nà sóko lóko ẹ sì fi irú ẹni bẹ́ẹ̀ lẹ̀ kó máa lọ àti pé òfin ru wa sọ pé ẹnikẹ́ni tó bá ba dúkìá ní dúkìá jẹ ìjìyà ńlá ń bẹ fún onítọ̀hún bẹ́ẹ̀. lóòótọ́ ìjìyà ńlá ń bẹ fún ẹni tó bá ṣe rẹ̀ àmọ́ ṣé o rí irú àwọn aláìní tí wọ́n kẹ́jọ wọn wà wọ́n kò sí dábẹ́ ògùn torí rẹ̀ mo ṣe pé kókò kò kúrò ní fún. kábíyèsí hmm? káwá gbà pé ẹ lo ìdà òfin bó ti tó àti bó ti yẹ ṣáwọn aráàlú fẹ́ mú yín sí ni. tani ọ̀hún ìmọ̀ nínú ọba tani jẹ́ kọ́wọ́ bọ́ lọ́lọ́dún. àmọ́ bá a bá rán ni níṣẹ́ ẹrú àtàndá a máa fi tọ́mọ jẹ́ ẹ̀ ó àtàndá ó dá mi lójú pé bọ́ba bá wàjà ìwọ ló bọ̀ sórí àpèrè àwọn bàbá bàbá bàbá rẹ̀ àmọ́ bó o bá dórí àpèrè tán ṣàgbára lò má jẹ́ kí ìdà òfin rẹ̀ ó máa jẹ́ pípa ní lójoojúmọ́ nígbà gbogbo jẹ́ kó máa jẹ́ dídẹ́rù bàyà láti yí ẹni tí bá ṣe wúlò padà sí rere sọ̀gbọ́ ìsìnbọ̀ ọgbọ́n àgbọ̀yé bàbá. wá ṣe tíìbù yìí fi túmọ̀ lórí. kábíyèsí olúwa mi o kábíyèsí o ọjà mo wà lóòrọ̀ yìí o ìyàwó mi máa ń ránṣẹ́ sí i lónìí àwọn adigunjalè ti délé o wọ́n ti kó wa lẹ́rú wọ́n kó wa lẹ́rú o kábíyèsí ìgbà tí wọ́n débẹ̀ ìgbà rí pé alágbàro wa ni lórí burúkú yìí òun ló kó wa ní gbogbo nǹkan orí ẹ̀ mo ṣe ní ká mú wa. bá lè mi kún kó wa lẹ́rú ó kó wa lẹ́rú Ah, kábíyèsí olúwa ni o lóòótọ́ alágbàro wa ni ṣùgbọ́n iṣu kan ló jí wà ní oko bá lè gbé pápá sì mú lẹ́sẹ̀ ibi tí pápá ti mú lẹ́sẹ̀ tí mo ti ránṣẹ́ fi ọkọ mi bẹ́ẹ̀ ló dé ba àwọn lọ́ba yọ. ẹ yá wa olè lólè ọmọ jẹ àti tó muṣu kan àti tó kó gbogbo olè náà gbogbo rẹ̀ a sì ti mọ̀ pé ń bá jalè ńlẹ̀ ikú lèrè rẹ̀ àwọn oyè á béèrè kí ni ìdí tó fi ṣe ń ṣe kábíyèsí ẹ dọ́pẹ́ ṣàánú mi kábíyèsí kò jẹ́ pé mo dédé jíṣu gbé àmọ́ sá ara ìyá àgbà mi ni ò yá ó sì ń lo oògùn kan pàtó tó yẹ kí wọ́n lò ṣùgbọ́n kábíyèsí ó ní tọ́wọ̀ bá jẹ wọ́n nílé lògùn yìí lórí ìbùsí wá bá wọn nígbà tí mo bá wọn roko tán pé kí wọ́n dákun kí wọ́n bò mí ní sùn ẹ̀yọ̀ kan kí n lọ rèé ṣe fún ìyá àgbà mi kábíyèsí ọba sọ pé tó bá di ní ọ̀la kí n wá gbà á àmọ́ kábíyèsí tó máa fi dọ̀la ó ti bọ̀ torí èmùjẹ padà lọ láti lọ mú ìṣú ẹyọ kan kú ní kábíyèsí ẹ ṣàánú mi. èyí ni ìdájọ́ mi ẹ̀yin ẹ̀ṣọ́ o kábíyèsí o ẹ ti mọnú túbú dédé àsìkò báyìí lọ́la lẹ́wà sílẹ̀ kan máa lọlé àmọ́ ẹ wá níṣẹ́ kan tá ẹ ṣe lórí rẹ o ṣe ẹrẹ́sẹ̀ rẹ̀ títàkùté gbéhùn ẹ bá ń wá ta gbogbo tó bá dáa tó gbẹ tó jọ́sọ̀ ẹ máa bá ń ré sójú egbò lóòrèkóòrè ẹ máa bù sí i bẹ́ẹ̀ bá ti ń bù sí i tẹ́ ẹ rí i pé ń ta mi sókè iṣẹ́ ń ṣe nu tó bá wá tásìkò yìí ẹ bá lè ṣe ilẹ̀. ẹ ṣe kọ́ bí ṣe jọ. mo pa náà ọba ni mi mo pa lórí ohun gbogbo àmọ́ kí lòfin ìlú wa sọ lórí olè bẹ́ẹ̀ bá yẹ̀wò dáadáa. mo wá ṣe. kété rẹ̀ òjì ń lò fún òun sànú ó sì gbọ́ ọwọ́ ọlọ́dẹ. kábíyèsí dákun ṣe tiẹ̀ ọ̀rọ̀ tó tiẹ̀ níyà yìí ń bọ́ mẹ́rin wọ́n ń gbè mí lẹ́rù. ìyá àgbà mo fẹ́ kẹ́ gba àgbóyè ìdí ẹ̀kọ́ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. So kábíyèsí ọba adéòtí wọ́n jẹ́ kó mọ̀ wípé ìṣọ̀lá jẹ́ ọmọ ọmọ yín òun nìkan ṣoṣo ló sì wà lọ́wọ́ yín ọ̀gbìn àáké morúkọ alájà kápá ó bá rí kan fún ìṣọ̀lá sínú odò ojú egbò tí pàkúté ti mú ìṣọ̀lá ó rí kan ọmọ bu ata gígùn sí lóòrèkóòrè kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Ah, mo gbé ọmọ òkú òrùn wọ̀de ṣọlá. ìyá àgbà bí ọkàlì. ìyá àgbà ló dé ẹ bá ti pè mí kí n wá lọ rè gbé e. n kò ṣe pé mi náà mo rán an ṣẹ́ ìyún lèmi náà fi wò pé èyí tí ń fi jókòó lásán kí n lọ rèé gbé igi yìí pápápá kó o lè wá dáná. ìyá àgbà ní ti èmi tí mo mọ̀ pé èmi tí mo lẹ́pọn mi èmi náà ní gbé gbogbo èrè ò tí ì tó mi sí i ẹ́ ìyá àgbà sẹ́wà àdúrà kan tí mi ń gbà sí lédùá òun ni kékeré dùn àárọ̀ mi lọ́wọ́ kí n dàgbà kí n tójú bọ́ ìyá àgbà ń kọ́lé fún yín yín ralẹ̀ fún yín ìyá àgbà yín tún rẹ sí fún yín pẹ̀lú ṣé ẹ rí gbogbo nǹkan tí bàbá mi ò lè ṣe ìyá àgbà yín sì jù. ìyá àgbà ìyá àgbà káàrí. ìyá àgbà kí ló dé ẹ bá ti pè mí kí n wá lọ rè gbé e. n kò ṣe pé mi náà mo rán an ṣẹ́ èyí ni èmi náà fi wò pé èyí tí ń fi jókòó lásán kí n lọ rè é gbé igi yìí pápápá kó o lè wá dáná. ìyá àgbà ní ti èmi tí mo mọ̀ pé. oṣù lórí oṣù mo ti sìn ọ́ tó gbogbo tí mo ní mo fi ń sìn wọn bá ní ṣe ni mo mọ̀mọ́ ń ṣe ó sì lajú rẹ sílẹ̀ ọba adéòtí sì kọ léèyàn ó sì fi ìwà burúkú ó sì fi pa lọ adigun yàgbà èmi wọn ni mo bá rán ní iṣẹ́ a bá ń fi tọmọ jẹ ni adéòtí ò mọ̀ fi tọmọ jẹ́ṣẹ̀ tiẹ̀ ah adéòtí mo ṣe dáadáa. kàlẹ́ adéòtí. òòṣà olórí oṣó ìwọ náà dáa. Ah, ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ẹ jẹ́ ká ṣe sùúrù o òòṣà lásán ẹ jẹ́ ká ṣe sùúrù o. ó sì lajú rẹ̀ sílẹ̀. Si bí mo ti fi gbogbo nǹkan lé ọ lọ́wọ́ tí mo fi ń sí ọ̀tọ̀ ó dá ibò mọ̀ wípé omi di arúgbó gbọ́dọ̀ kọ́lẹ̀. Ìṣọ̀lá. ojú yín mọ̀ sí ìpadà yàrá yàrá. Ah! ẹnu kí ni wọn lálẹ́ ọba díọ̀tí ó sì tún fi òfin orí padà àgbà àbí. ẹ̀yin olóye ìyá ìkànfẹ́ tì mọ́ lọ́rùn ni inú òṣìwọ̀n adájọ́ kù fún un ṣebí mo tún ṣàánú ẹ̀ mo ti máa ní ìlànà nǹkan rẹ kó má dàbí bá a kàn ti máa lé mo ní rẹ ló ti lè kékeré lè kàn gbọ́ngbọ́n ó sì àkànwò mi. Ah! bàbá mi sì wí fún mi tó ẹ̀wọ̀n àgbà tí ọba ṣẹ lówùúrọ̀ yóò ṣẹ lọ́jọ́ alẹ́ mo wá lu ìdà òfin ìdà òfin tí mo lò ọba bò lọ. olùrìlábẹ́njọ́ èyí náà ló tún sọ mí dàgá alẹ́ ó wá sọ mí di jù tó rí kọjá lórí àpáta tí ò ní pa rárá. bí wọ́n bá mọ̀ gbé lóhùn tí wọ́n bá mọ̀ fà lọ́sì èmi náà ó mọ̀ ọ́ tí wọ́n wù sílẹ̀ fún un. whoa, whoa. ṣe adéòtí ló ní fún ọ ládìgbò lóòní jáde ó ní fún ọ mọ́lẹ́pọ̀ nìrọ̀jú ọ̀bẹ mọ́lẹ́pọ̀ lọ́jà rẹ onírọ́ olókọ ìyá rẹ làdí ó ní fún ọ ládì káyọ̀rọ̀ tú kí wọ́n tẹ̀lé mi. mo sọ fún pọ́lọ̀ tí ìjọba ara rẹ̀ yàtọ̀ lọ́díá fún ayé níjọ́ ayé lọ́rẹ̀ jẹ̀bi ọ̀run ni ayé ọ̀run ọ̀ ẹ̀wọ́n wọ̀ dúpẹ́ ó dúpẹ́ tó sọ̀rọ̀ dàrírí dàrírí ìyàwó òkè ó dúpẹ́ tó sọ̀rọ̀ dàrírí. 公司里。 padà ẹbọmi ọ̀dàlẹ̀ ẹbọdọ̀ mako ẹbọmi ọ̀dàlẹ̀ àìbàtọ̀ mọ́gà ìran mẹ́yẹ. ọ̀gáyọ̀rọ̀ o làbẹ̀wò sọpẹ́ lẹ́yìn ìran mẹ́yẹ nímú ní ìsàlẹ̀ sòlò ìrẹ́ fúfú lẹ̀lẹ̀ ìṣojú ọ̀run rọ̀bì ọ̀rọ̀ ìgbàgbọ́dì gbèrò adìafẹ́ ni yẹ́n lọ sáàjò tí ó bọ̀ díafẹ́ ni tí ó lọ sàásọ tí ó wálé mọ́ ọ̀gẹ́rẹ́lẹ́ o ọ̀gẹ́rẹ́lẹ́ o ìlà oòrùn ìwọ̀ oòrùn àríwá o gúúsù o ẹ̀gbọ́n tẹ̀lé mi ọ̀gẹ́rẹ́lẹ́ làgbẹ̀wọ̀ tọpọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ nínú mi sọlá kò lò ó ìrẹ́kùn kùnẹ̀lẹ̀ ní ìṣojú ọ̀run rọ̀bì ọ̀rọ̀ ìgbàgbọ́ òdì gbé tó yẹ́bẹ̀ ni yẹ́ lọ́ta tó tó bọ̀ ábí abẹ́yìn ṣàlàbà tó tó ní yé mọ́. lẹ́yìn gbogbo làásìgbò tó ṣẹlẹ̀ yìí àwọn tí abọ́ rẹ̀ kókó láàrin ìlú ẹni tó kúkú ẹni tó yèyè hmm. bàbá àgbà ṣe àlàyé fún ọmọdékùnrin yìí pé a kì í lo agbára kọjá bó ti yẹ níwọ̀n ìgbà tó jẹ́ pé Elédùmarè tó ní ìbẹ̀rẹ̀ àti òpin agbára lọ́wọ́ kì í lò bẹ́ẹ̀ táwa ni àwa ènìyàn ẹlẹ́ran ara lásán lásán tó jẹ́ pé erùpẹ̀ ni wá a ó sì padà di erùpẹ̀ wa ń lo agbára bí ìgbà tí kò sí ẹni tí yóò bí wá hmm. àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí òfin ló wà lóòótọ́ ló jẹ́ pé èyí tí kò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ṣùgbọ́n àwa ní aṣọ òfin òfin kan ló ṣe wá tó túmọ̀ sí pé kò sí ohun tí ò ṣe yí padà òfin ìlú wa.